أردنا من ضمنا بنور العلم وافتح لنا وافتح علينا معرفة العلم وأحسن أخلاقنا بالعلم وسهل لنا من أبواب بفضلك وانشو علينا من خزائن رحمتك يا أرحم الراحمين اللهم إنا استودعناك ما علمتنا فارجعه إلينا عند احتياجنا إليه ولا تنسناه يا رب العالمين وارزقنا اللهم بلاغة النبي وفصاحة إبذ المرسلين وسرعة إلهام الملائكة المرسلين وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك قال رب اشرع لي صدري كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا إذا يا موسى قال قد أوتيت سؤلك يا موسى يا موسى كتابكم تتقوا منها كتابكم كتابكم إذا أغير الأجر ولا تكرهوا إذا أغير الأجر وما تموت بأهل الجود هؤلاء لن يجد الأعداء بكرههم نفرا ولن يدرك الأعداء بكرههم ووفق شباب المسلمين للعاشقين ووفق شباب المسلمين لنهجه عسانا نعيد المجد والخيرة الغراء كان نعيد ظلمت جوامر الغى ونبني على دورنا بحياتنا حياتنا ونبني على دورنا بحياتنا حياتنا Yeah. والغاية القدرى فنغرق فيه بالعز والغاية الكبرى يا رحمة رحمة وأخوك في الأخرى وليس بدنيانا وأخوك في الأخرى بسم الله الرحمن الرحيم ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله adúgbò akó ìdá kan ní ìdá mẹ́ta ìdá méjì tó kù a tó abẹ́ ọlọ́pàá ìjọra bí agbègbè bí ẹ̀dá yọ. wọ́n ti wọ́n parí ẹ̀ lẹ́yìn wa. yá ni ọ̀tá wà ní òmùrọ̀ ní ọ̀tá jẹ́ pé àjọjọ́ kò báyìí náà ní ọlọ́pàá. Yé kí gbogbo wa jáwọ́ dáadáa ní ọ̀hún. Bí a bá gbàgbé ń gbọ́ ìrọ́lù pé ọlọ́run ní ẹjọ́ náà bá ní ẹjọ́ ìdílẹ̀. Wà á ti sọ́dọ̀ orí fún ẹrú náà. Orí tí ò ní yóò kà bá ní kẹ̀lé. Wọ́n bá ní wa náà. Wọ́n yà lọ lọ. Ọlọ́run wa ní ìgbàlú òun náà wà lága. Lórí ti ní ọ̀rọ̀ dáadáa tẹ́lẹ̀ nígbà ọ̀dàdà yìí lọ nígbà ọ̀dàdà yìí ti sọ̀rọ̀ dáadáa yìí. Ní ìgbìmọ̀ ọ̀dàdà náà, ọlọ́run jẹ́ kó lọ́ máa sọ̀rọ̀ dáadáa. Ámínà. Wọ́dà ní ọlọ́run. Májèlè wọ́wọ́wọ́. Ámínà. Àwọn àdán. Àtàwọn ọmọ. Àtàlà àwọn akẹ́kẹ́ ti di ìgbà olórí. Ìgbésẹ̀ tí àwọn ẹ̀sìn gbogbo àwọn ni wọ́n kú ní orí ńláńlá ọlọ́gbà yíyọ wọn lórí oòrùn ọlọ́gbà ọlọ́run tí bá ti yọ ọkọ̀ ààrẹ̀kúnmọ̀lá àríyàn ìlú bí àwọn ẹgbóòyà lọ sí ọ̀rẹ́ náà lọ́rùn lórí ọ̀rọ̀ Àmì ìyá ni ìpó ìdàgbàrá ẹ̀wọ̀n lórí àmì. Àwọn ọmọ ọmọ jẹ́ náà bọ́, ọmọ tí wọ́n bọ̀. Wọ́n lè fi bọ̀ ìgbàlẹ́ ìlọ. Lórí ilé ọ̀nà ọmọ ẹ̀kọ́ Ilé ẹ̀mí máa pa ààrẹ Òun náà lè kó fún àgbò ìlú ọlọ́pọ̀dá pé oyin ní fún àyí á jẹ́sùn rẹ̀ lówó àmì ní òwúwá sí lọ mátá ọ̀rẹ́ ọba pẹ́tẹ́ ó pè wá níwà sílẹ̀ ní ọwá ní ọ̀láwá ní ìkájúwà náà ní ìnáwó lọ́dọ̀ ẹ̀rọ àti ìwò ẹ̀bí pọ̀ àwọn méjèèjì náà lọ́rọ̀ àwọn méjèèjì náà lọ́rọ̀ sánlẹ̀ ọ̀rọ̀ tó kó fún ẹ̀ tó pọ̀ ju bí tájú náà bá ń fi ìgbà olóyìn ní ìlú ìjà pé yóò fi yàtọ̀ ìgbà ìlọ ọlọ́jà tó ọjà ṣe. àwọn akẹ́kẹ̀ẹ́ fẹ́ fi gbogbo èèyàn fẹ́ fẹ́ lówó wọn àbẹ̀ lówó ọ̀dà ògùn ẹ̀wà ní kí ẹ máa náà ìgbà bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀yìn rẹ̀. Kọ́rọ̀ ìjọlá ọjà ìdáwà náà. Bákan náà, ẹ̀rọ ọlọ́kẹ́ náà wá lọ́dún nínú láìpẹ́ yìí. Ìfẹ́ ní wọ́n bá fún ẹ lákọ̀ọ́kọ́ àti lọ pé tí ìbá ṣàdúrà ṣàdúrà fún wa pé àwọn ti ṣe é pé èyí tí àwọn tẹ́tẹ́ yìí ó jíṣẹ́ mi wá tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ tó ń jẹ́ ìnáwó ńlá sábà wá bẹ̀rẹ̀ ìnáwó gbọ́nṣẹ́ ìjọba ọ̀fẹ́ ni ó lè jẹ́ ìnáwó ńlá yẹn náà. Àná àná jímọ̀ ni wọ́n pè ní pé àwọn wà níbi iṣẹ́ yẹn mọ́láwà náà ń jáde lọ lórí iṣẹ́ náà pé a máa pàdé láti ní ìyó lánàá lánàá ààrẹ kí wọ́n fún lábọ̀ pé tọ̀ àti o kìí wá o ní a bá tú pépà jáde ní a bá fún lápọ̀ ìyọrí sẹ́kẹ̀ẹ́sì náà. Allahu Akbar. Ọlọ́run bá ń pa ilé bá wọn náà. Wọ́n pé ìlérò rẹ̀ ìlérò rẹ̀. Ìlérò pé ìyẹn ti rè bẹ̀rẹ̀ síbi yọ pàdé. Ọlọ́run wá sí títí rẹ̀ rán òun wọn. Ọlọ́run ò bá ti pa ti yọrí bá náà. Ìjọba kọ́ wọ́n ní ìdàpọ̀ wọn àbáwọ̀rọ̀ mọ̀ wọn wá ní gbogbo ayé ó mọ̀ wọn dáadáa ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn sì máa ń jẹ́ lọ sí ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ìmọ̀ òkìmọ̀ gbogbo ní wọn ti jọ wọn láyé wọn yẹ dáadáa wọ́n àti olówájú bí wọ́n kọ́ ìlọ́dún wọn kọ́ ìlọ́dún wọn kọ́ kẹ́sì lè lágbára náà la haula wala quwwata illa billah tọ́ ìyá ọmọ tí ìyá ọmọ tí àgbò ní wọn ṣe náà ní ìrẹ̀ àpapọ̀ bí àwọn ìyá ajágbó àfẹ́ rí wọn ò tó owó làwọn wá tó wà sí obìnrin wọn àtìfọn lówó ọkọ̀ ìdí kálukú ti wá bí ìdí náà dáadáa ọlọ́run bá ń sọ àwọn ìyá yìí Báńkọ̀ wọn báńkọ̀ wọn lóògùn lórí ìfẹ́. Lákòrí àmì lọ́wọ́ wọn káàkiri wá sí ìdílẹ̀. Báńkọ̀ wọn lè sọ̀rọ̀ rẹ̀ wọ́lá ní ọlọ́run. Ọlọ́run á kó àwọn náà máa lè sí wọn. Wọ́n bá ti kó àwọn náà máa ṣe. Má jẹ́ wọ́n fi jẹ́ wọ́n bí wọ́n ti ń bá lọ ìlú ọdún tó ń lò jẹ́ láyọ̀ má ti rí nǹkan tó bàjẹ́ mọ́ la ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìlàdà ìyá tọ́ ayàtà tó lọ lánàá akókà ń bẹ̀ òkùn kan abẹ́ẹ̀kọ́ ọ̀yà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم ẹ̀sẹ̀un ẹ̀kẹ́ ó sì tọ́ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله للمؤمنين والمؤمنات جنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن والديوان والديوان من الله أكبر ذلك هو الفوز وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم ìgbà tí ọlọ́run sọ̀rọ̀ fún wa ní ìgbà pé àná kọ́lọ́wà ní kọ́wá ti gbà á bẹ́ẹ̀. Kó lè nígbà wọlé tó ọ̀rọ̀ ọ̀hún dé orí gàgà èyí ọlọ́run wá ti gbà bẹ́ẹ̀. Pé àwọn mórí lọ́kùnrin, amóhùn lóbìnrin, apá kan àwọn àtàwọn kan ọ̀rẹ́ ni a máa jẹ́. Ìjọ́sìn máa ń pe náà ní pé wọ́n máa wò ó yàn lọ́lọ́run pé ká máa pè dáadáa. Ká máa ó sì máa kọ̀ báwọn èèyàn ká máa pè é lẹ́yìn náà wọ́n máa gbé òun wọ́n máa gbé òun ló lẹ́yìn náà wọ́n máa yọ zàkà lẹ́yìn tí wọ́n yọ zàkà ńkọ́ wọ́n máa tó tẹ̀ láti ọlọ́wọ́ àtúnṣe. àdé ọlọ́wọ́ àtẹ̀yẹ pé sáyẹ̀ àwọn ọmọ sá yẹ̀rẹ̀ àwọn ọmọ ọlọ́run yóò wọ́n wá kẹwà o ìdájọ́ ìwọ̀ ọlọ́run alágbára ló ń tọ́ bẹ́ẹ̀ ti lè lòun mo tó ń bẹ́ẹ̀ ti di agbára àwọn òkà ó tó á ní ọ̀jọ̀ bẹ́ẹ̀ lòun ó máa ń tó owó ṣe sí òun máa ń tó owó ṣe dáadáa sí ìyẹn náà tó ń kìlọ̀ fún gbogbo ẹ pé kọ́lọ̀ ọkọ̀ àwọn àti káàkiri náà ọ̀jọ̀gbọ́n ni ọba yìí yóò yá rẹ̀ yẹn ni tí ò ní ṣe ìkàwé sí àìjọ yẹ. Ìgbé yẹ ní òjò sí. Àbá àbáàdá ó ní ọlọ́run kì í wọ́n lọ wò. Àbáàdá ń lọ ọ̀rẹ́ ìwọ́n lọ wò. À ah, ìbáyìí ti dé ilé ẹ̀jẹ̀ rárá ọlọ́pàá ìdí ojú tó lọ yẹ bí ó ti ti fún ọ lọ́wọ́ tó lọ yẹ. kọ́nà gbogbo àwọn àgbẹ̀. àwọn tẹ́sí yá yàtà wá fẹ́ fún dé. وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم Don't. وأرضاه a والمؤمنات Bídé ń ṣe àdéhùn fún àwọn ọkùnrin ní ń ṣe fún àwọn obìnrin. Ewéá ọkùnrin nìkan ni ọlọ́run bá sọ̀rọ̀. Ń ṣe àdéhùn fún àwọn ọkùnrin, ń ṣe fún àti ọlọ́run ti rẹ̀ nǹkan kan ò lè gbé wọn tẹ̀. ọlọ́wọ́ ìta wà nínú ẹni tí yóò kò sínú àtẹ̀wò rẹ̀. tí ìbá ti wà mú ẹ̀ àbúrò tẹ̀lé. Ọlọ́run ìgbàjẹ́ ògún ìlọ́pọ̀ ni àjá àlòrò ni. Jánà ti jẹ́jẹ́ rí mi sáàbí alẹ́ àná àìlẹ́nà gani tí àwọn ọmọ ìgbòrò máa sàn lábẹ́ rẹ̀. Kọ́ọ̀lì yìí máa táwọn ilé wà jẹ́nà òdìgbé ìyẹ́. Àbẹ̀wọ̀n náà ìjọba yá yẹ̀wọ̀ yá yá ìjọba rẹ̀ wọ̀. Gbogbo táàbù wá lẹ́tọ̀ọ́ sílẹ̀ lọ́rọ̀ fún wa. Gbogbo ọjọ́ wà ní ojú òjò rẹ̀ lọ́jà ìdè àárínà. Gbogbo ọjọ́ wà ní mọ́jà ìdè fún bá mọ́jà ìdè. Báko bá ní mọ́jà ìdè bá wọ̀ ọ́. Gbogbo ọjọ́ òjò fún wa lórí ní nǹkan yìí ní tí ló wà ìdẹ́gbẹ̀wà. Àárínà òun àná ọlọ́run. lẹ́yìn náà ọwọ́ ayé wọn ọ̀dà. Bàbá Akínà sọ yí bàtà ń fi ìjà náà fi alẹ́. Owó ní àtọ̀ wá ní àwọn òbí ọjà nínú àdìlẹ́nà ti ábínú. Àdìlẹ́nà ti ábínú àtọ̀ wá ní ìgbèkọ̀dà lẹ́yìn nígbà bá dé ibi àlàyé ẹ̀gbọ́ ìyàtọ̀ ní bẹ́ẹ̀ ni èèyàn wà ìjẹ́múnà nìkan kọ́mọ̀wò ábí kọ́mọ̀wò dàgbà àti àbí. ẹ̀sùn gbogbo wáyé tí èèyàn ó di ìyọ́wò láti ọdún kò rẹ̀. Olùsìnkẹ̀rẹ̀ lọ́rọ̀ ní àti bíbá ọ̀gá òbí. Ìlànà ìdájọ́ náà náà sáré láwùjá ọlọ́run la ń bí báyìí ní ọ̀tá ọlọ́run. wọ́n ti wá nù nínú lọ́ọ̀lì akíbáwù lẹ́yìn tó bá dá ara ìjẹ́ mẹ́ta ta tó nínú ìyàyà ìjẹ́ náà á ọlọ́wà ní ìyọ́rọ̀ òun ọlọ́run ó tún wá gbogbo ẹ̀ lọ àwọn ìjẹ́ náà àwọn ìyọ́rọ̀ ọlọ́run tó wá gbogbo ẹ̀ lọ ọlọ́run látàrí nínú Gbogbo jẹ́ máa bí ọ̀dọ́ ìlú jámà sí jámà sọ ọdún jámà òwúwà. Gbogbo àwọn bí inú ọ̀rẹ́ ìjà ìdébẹ̀. Ní tí ọlọ́run lágbára dé, ọlọ́run máa fi ẹ̀kú ẹ̀dá àtàláyé yóò lè fún abínú ọdún. Ìjọba ọgbọ́n ọgbọ́n lágbára dé. 应该是从这种起。ọ̀rọ̀ yá wọn rẹ̀ lọ. Àdùwà ìjẹ́ náà rẹ̀ lọ. Olúwa ní ọ̀nà òun tó kú olùkú lọ́nà òun fẹ́ lórí gbogbo ẹ̀ lọ. Bí wọ́n ti bẹ́ẹ̀ lọ àdàlẹ́, yóò fi ọmọ ènìyàn ní ìlàyé àmọ́ yóò wúlò gbogbo bẹ́ẹ̀. Ilé wa olóyún, ilé àwọn olóyún ipò onílẹ̀ owó onílẹ̀lẹ́lẹ́ àwọn olùlùsì. Ìjọba ọkọ̀ yóò bìnà dúnmíà wà náà bí i ha. Yá bàrí dáná sí rọ́pí ha wà bàrí ha. Yá ọ̀rọ̀ mi ní wọ́n borí gbàgbà yìí tí wọ́n bá yẹn. ọ̀dọ̀ ní ìgbẹ́ ọ̀dọ̀ ìyọ́rù kò sí dáa fún ọmọ ẹ̀dá àtàwọn ìyọ́rù yìí ìdọ̀dọ̀ ó lè fẹ́ ìgbà fún ìyọ́rù ìgbà tí èèyàn láyà rẹ̀ ìgbà tí èèyàn ní wọn rẹ̀ àwọn ọ̀dọ̀ ìyọ́rù. ìyọ́nù ọlọ́run tó bá kó nǹkan níbi ní bàrákà ní ní ìtàlẹ́ gbogbo ẹni olówó ẹgbẹ̀rẹ̀ tí a ń padà tó parẹ́ ka ẹ̀ná ìyẹn ọlọ́run jẹ́ ọmọ ikọ̀ yọ ní tó gbogbo ẹni owó rẹ̀ dédé jàǹdámà tó lówó lẹ́gbẹ́ owó náà lọ àbí àjàǹdámà iná lọ́wọ́ ọ̀kẹ́ ní kò rí kò yọ ní tó owó lẹ́yìn àti títí ọ̀rọ̀ làbẹ́ ọ̀tẹ̀ ọ̀rọ̀ ń bì. èyí náà máa wò ó ìyá ẹ̀ máa wò ó láàrín bàbá tó ń tàbí tí ọmọ yóò dáná ẹ̀gbá ẹ̀gbá tí ó jẹ tí ó tọ̀ á ọ̀dá ẹ̀ àmọ́ ọ̀rọ̀ ọmọ ló náà. Hmm? Lọ́wọ́ rẹ̀ kí àwọn ọmọ àtàrí lọ sí. Wọ́n ti màbẹ́rẹ̀ sí lọ bí jẹ́ yọ́jẹ́ jẹ̀yà. Wọ́n ní ẹ̀fún ló jẹ́ o ẹ̀jẹ́ oúnjẹ dáadáa. Ọjẹ́ lọ́rùn mọ́ ilé. Ṣẹ́bà yí pé wọ́n jẹ́ ìrùn. Wọ́n sọ àfẹ́ ṣùgbọ́n àjọ̀nú ti lọ́wọ́ pípọ́ mọ́ ìtàkùn àwọn èèyàn. Lẹ́ẹ̀dọ́jọ́ tán, ọ̀fọ́ àwọn olùkọ̀ọ̀kọ̀ máa. Ẹgbẹ́ ẹ̀sọ́ tó wá mọ́yàn náà dáadáa òun yẹn wá ní kọ́wá kọ́wá tó ká sí lára kọ́wá kò sí àá ẹ̀kọ́ ló ń yẹ ẹ̀kọ́ ti mọ́lẹ̀ ẹ̀kọ́ ní ẹ̀sẹ̀ ẹ̀jẹ̀ yẹn ló bá dé kò ní ọlọ́dẹ̀ lọ sí a tá a ti fi pàpà mọ́ ìgbà tó tọ́tọ́tọ́ àti pàmọ́. Àwọn ẹnìkan bá kọ́ọ̀lù wa lọ́wọ́ àlékún àlékún sọ̀lá àyàfúnlá ọlọ́wọ́ yóò fi yóò gbogbo tọ́lọ́ ọmọ yóò fi lẹ́ẹ̀kan sí ọlọ́run kan ní borí yìnyín gbogbo tí yóò máa bí àwọn ìṣòfin lẹ́ẹ̀kan sí lọ́dọ̀ ọlọ́run mo sọ fún yín rẹ̀ o kì í o ìjẹ́ bá ti tẹ o mo lè lé mi o ẹ máa wo yàgò pẹ̀lú owó gbígbà kékeré kan tó wà bẹ́ẹ̀ o nígbà wọn lọ wo yàgò wọn bá bá ti yàn bẹ́ẹ̀ ọmọ tá a ti fẹ́ nà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ ẹgbàá ló lè nìyẹn Bí àwọn ọmọ ìyọ́rọ̀ ti yọ. Abẹ́nàmà ti gbọ́dá mọ́tà àwọn ìyọ́rọ̀ ti wà. Gbogbo bí a ti tẹ̀ ọ́, orí ti wà. Sọ́dọ̀ máa ń borí jẹ ẹ̀dá ìyọ́rọ̀ máa ń tẹ̀ nígbà borí ti wà. Bọ́lá para ọ̀wọ́ náà, bọ́lá kúrò gbogbo ẹ̀ ọlọ́wọ́ ní ọlọ́wọ́ ọdún olóṣù ẹ̀lọ́ òdáríkà òwà lẹ́gbà òdòlà ọ̀bí ìgbẹ́nà wá lèrè ńlá dáríkà òwà lẹ́gbà àti ìyọ́ní ẹ̀gẹ̀gẹ̀ wá ní òdárúwọ̀ ọ̀rọ̀ ìwọ ọlọ́run lágbára fẹ́ fi gbogbo ojú àgbà gbogbo àti tó ń dìbẹ́ ní kọ̀ọ̀kan wa tó ń dídòwe pẹ̀lú wa bí aya wa bí ọmọ wa bí ọmọ tí ó wa bí ọmọ fẹ́ wa bí ẹbí wa bí ara wa tó kù yí báwa tó kú lọ́sàn-án yìí tó kì ọ́ sí gbogbo wa wọ́n tàbí ti tẹ̀lé. ìdí nìyẹn ló jẹ́ pé kí ẹ̀ máa jẹ̀jú lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú ìrìnkà lọ́wọ́ máa fi fún ara tí òun lórí ọ̀dọ̀ àdúgbò ọ̀hún. ẹ jẹ́ ká wá gbọ́ àwọn àlàyé lórí àyà yìí tó gbé àwọn ọ̀rọ̀ bẹ̀rẹ̀ lábẹ́ alimunazara ẹgbẹ́ ni kàdí ẹ̀mẹ̀ náà. àwọn ilé ìrìn àṣẹ ìtọ́ ọ̀rọ̀ jí ìrìnsì láàrin ọ̀pọ̀ ọ̀hìn. alimunazara lẹ́mọ̀ ẹ̀zẹ́kẹ̀rẹ̀ lọ́rùn tààlà sífà tìmọ̀nà àti kílẹ̀ zẹ̀mí أعقبه بذكر صفات المؤمنين المحمودة وما أعده لهم من الثواب الدائم والنعيم المقيم نعم wọ́n nígbà tó lọ́wọ́ sọ̀rọ̀ àwọn mùnáfìkì ìròyìn mùnáfìkì tó lòyìn ẹ̀fọ́ wa tó lè jẹ́ lóyìn ìròyìn àìdá àti ìyà tó lọ́wọ́ òṣìṣẹ́ wọn ọwọ́ àbùtẹ̀lé ìbá ń sọ ìròyìn àwọn ẹni ọlọ́run yìí mú mi ní òbùtẹ̀lé tí ó ti tẹ̀lé ìròyìn ìròyìn dáadáa àti ẹ̀sán tí ó máa gbẹ gbé fún wa ọgbọ́n tẹ̀lé àtìdẹ̀kùn fún wọn bẹ̀ láíláí wàhátàlá ṣáánú ṣèlùsùlùmí kòròdání yẹ́kùnrin mùsàkọ̀lélá wọlé àbúdá lílẹ̀ ẹ̀bùrọ̀tì wọlé ẹ̀zọ́ وبيان الفروج لاختيار الإنسان ما فيه المصلحة وهنا يتجلى الفرق الواضح بين أفعال المنافقين الخبيثة وما يستحقونه من العذاب وبين أفعال المؤمنين الحميدة وما إلى قوله من الثواب ليعلم المنافقون أنهم غير مؤمنين في الحقيقة وأن من يظهرونه من إيمان نفاق وخداع سرعان ما ينكشف ولا يفيده مطلقا الله أكبر wọ́n bẹ́ẹ̀ ni bó ṣe rí nìyẹn sísẹ́m tí wàá ti máa ń lò nìyẹn wàá ti máa ń sọ̀rọ̀ ní ìdojúkọra wọn tó wá sọ dídùn yóò sọ ìtọ́jọ́ ní kíkorò tó bá sọ tó korò yóò lọ rí gbé rẹ̀ wá kódà máa bẹ́ẹ̀ níbi àwọn àlefáà àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ bá dára wọn mo ti sọ̀rọ̀ ní òkè yóò lè sọ bẹ́ẹ̀ náà ní ìsàlẹ̀ nípa ìròyìn ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀rí wọ́n lè yí ó jẹ́ ká sísẹ́mù wà sí nìyẹn oníwàásí máa sọ̀rọ̀ tó lè lọ sáá pé fáàdì ìwọ̀ sọ́dá máa sọ líle líle líle ọ̀hún tó bá fẹ̀yìn tó lè tí èèyàn fẹ́ gbàgbé ibi tí ọba tìmọ́tò ti bá ń lọ yóò tó fẹ́ tó tó tò tẹ̀lé bọ́lọ̀ ti sáyé nìyẹn kò sí ní gbẹ̀gbẹ̀dára ẹ máa sí ní àwọn olóńpọ̀ ní yorùbá inú ẹ̀yà tí èdè rẹ̀ fún yorùbá wà á yorùbá fún lẹ́dùkà ẹ bá kalábáwá ní ọmọ yorùbá pé á lábàlókún tù lédè yìí lọ́wọ́ jẹ́ pé ní ọba àgbáyé lọ́wọ́ ló sọ wà níta yẹn. Ìjọba wá ń yà àwọn tó jọ lágbáwá lóde Yorùbá ẹ̀dá Yorùbá pọ̀. Yorùbá títa bá pọ̀ tó bá máa wí àhán àwọn ìtàwárà. Kọ́mọ́dé máa pé kéde pé ayé òkè wọn. Ìgbà fẹ́ pa òun. Ìgbà fẹ́ pa òun jẹ́ nǹkan kan la fẹ́ kó gbọ́ yé nǹkan kan la fẹ́ kó mà ní àwọn táà ń polówó táà ń rajẹ fún táà ń tọ́jú táà tó wá jọ pa jẹ tàbí lọ sí tí wọ́n wà bí ìkà mm. yóò àtàrà pé a bá ń kẹ tó tó bẹ̀rẹ̀ owó orí tó dáa fún ó bẹ̀rẹ̀ nínú ọ̀nà tó yẹn bá ọmọ tọ́pẹ̀ bí ìyàwó yà nìyẹn ẹni bá nàmọ sáásáásáá ìgbé sáfáfá ọmọ yóò gbìrọ̀ ẹgbẹ́ ìròyìn náà wọ́n yóò tẹ̀ fòrò dé yẹ lọ́pàá lórí wọn abẹ́ òkè lórí mọ́ra kò jẹ́ náà lọ ẹ̀ẹ́dì báyìí ẹ̀ẹ́dì báyìí ni ó fi yẹ kúrẹ́ méjì lọ́wọ́ ẹ̀ẹ́dì orí wọ́n lọ́wọ́ orí mi bàbá lọ́wọ́ ọdún lórí rẹ̀ nígbàtà gbọ́ lórí rẹ̀ ó ti padà bẹ́ẹ̀ wọn kìló bẹ̀ ó ti yí kì ẹ̀mí dá ìyẹn bẹ̀ ọmọ mi ló yáyá tó yẹ afẹ́kọ̀ọ́ rẹ̀ wọn náà. àbẹ̀kọ̀ náà sì ní lẹ́gbẹ̀ẹ́ gbogbo ìgbà ìyá ìyá láti fọ́n máa kẹ́kọ̀ọ́ ọ̀sẹ̀ ìyẹn ọ̀sẹ̀ gbogbo ojú ọ̀sẹ̀ gbáyé rẹ̀. ọ̀sẹ̀ lọ́wọ́ ò ní pa wá àbọ̀rọ̀ ìjọ kan. ó ti dín kan lórí. ó ti dáná náà nìyẹn ẹ máa bẹ píṣọ ẹ máa mí ìdí ẹni má ti wọ́n ká ọmọ nìkan má ti wọ́n mọ ọmọ nìkan látàkùn yá bìzáàbà tó bìzáàbà wọ́n látàkùn bìzáàbà tó rọ̀sà bàkún bẹ́ẹ̀nà bẹ́ẹ̀nà má lè ká má lè pẹ́ ká má lọ kán ọ̀dà kan tí ẹ bá lè dá wọ́n ti máa fi wọ́n ti máa fi wọ́n fi kàn jọ kàn ọ́ kàn jọ kàn. làtẹ̀kùn sólíbà pàtó kárò wọ́n àwọn ti bá ń pọ́ tó tán máa ń bá lè dá ọ́kà ọ̀dà ìjọba máa rọ̀ máa lè máa lè máa rọ̀ mádẹ́rọ̀ bí ẹ̀kọ́ márọ̀ márọ̀ márọ̀ pọ̀ bí ẹ̀kọ́ ọkọ̀ ọ̀dà ìjọba ń lẹ́dẹ̀ ọ̀rẹ́ ní máa rẹ̀ máa ń jọ́ àdára lówẹ̀ náà rárá ọlọ́run ayé lẹ́yìn ẹ máa fi ìṣẹ̀ mọ́ra wọn wà láàrin méjì yìí kọ́ńtà lójijì ní ah, ọ̀rẹ́ ẹ̀yẹ ká pé a ọ̀rẹ́ máa má mi lé ọ a ah, dáadáa yìí rọ ọmọ ṣe bá náwó ọ̀kẹ́ sí àbí omi ìdílé dáadáa sí yàn ó a ah, ẹ̀rẹ́ yìí ó a wọ́n wá ní lè máa kó àfẹ́ rẹ̀ wọ́n wà láìsí ẹ̀ bá wọn èyí tí ò dáa lè ń kọ́ ọ̀bá wọn. ìjọba máa rí à ẹni tí ò kọ́ ẹni tí ò kọ́ tí wọ́n kọ́ bẹ́ẹ̀ kọ́ ibi ayé rẹ̀ já sí lọ́ba ìgbé à àti orin yẹn ti mú wa wá láìsí yẹn gan. mẹ́rin ọ̀bẹ ló lọ sí àti látàkẹ́ lókè tí àbẹ̀wò wọ́n ní ìjẹ̀wàrà wọn nítorí. Ìlọ́pọ̀ gbọ́dọ̀ lé fẹ́ ọmọyàwó ẹ̀. Kò lè gbọ́dọ̀ dán yányá fúyàwó ẹ̀. Ìjọ ìyàwó wá ń fi dáadáa tí ó dàbà pé mo lò. Wọ́n ti kọjá ìyẹ̀ ìjọ mọ̀ ah, ah, mi fẹ́ yẹn. Yọ́dà mọ̀ ìjọ tí ọba akọ tí ò dá yẹ fún un tó bá wá padà tẹ̀lé tó gbọ́ tó wá rá obìnrin tí ọ̀rẹ́ ní kọ tí ò dá fún táyé rẹ̀ ta táyé ọmọ rẹ̀ ta yóò máa ti gbẹ pọ̀ lọ́wọ́ àtàkì ẹ̀. àbúrò ní kí òbí ọkọ yìí tó ẹ̀wù tí ó máa ẹ̀wù tó mọ̀ ẹ̀ dà wọ́n ti di wọ́n ti dẹ̀ wọn náà dáhùn.

يشد بعده بعضا وشبك بين أصابعه وبصيه أيضا مثل المؤمنين في توادهم وتراحمهم كمثل الجسد الواحد إذا اشتكى منه عضو تداعى له سائر الجسد بالحمى والسهر وإن àwọn ẹni tí nínú àwọn ọkùnrin àti àwọn obìnrin mùtàláàfì rúnà mùtàáyì rúnà ni wọ́n máa ń jẹ́ wọ́n máa ń gbé àwọn nípò wọ́n máa ra wọn lọ́wọ́ adúgbẹ́gbọ́dọ̀ fún ẹ̀yìn ìjàmọ́ wa ń bí tó lè pé gbogbo ọba ìrànwọ́ bá tẹ̀lẹ̀ pé ká ti fọmọ ìyá wa lè máa ń lò wọn nú ọlọ́run bẹ̀ yín náà ló jẹ. wọ́n lè sọ yín náà jẹ kí wọ́n máa fi bóyí bá ìgbòho. gbogbo wa ọlọ́run àwọn bẹ́ẹ̀. àwọn tó bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ ọlọ́run bá ní ìbànú wọn. á dàbí ẹni máa fi kéde ilẹ̀ fi jọba yìí o abẹ́rẹ́ tẹ̀lé àwọn ọmọ ìyá wa kan o bẹ́ẹ̀ ni ẹ ti ṣe gbogbo ẹ̀kọ́ yìí ẹ̀. ẹlòmíì òyìnbí ni ó lè èlú ẹ̀kọ́ wà náà nìyẹn ààrẹ ti dé pé ẹgbà bí àti màlẹ́rí ẹgbẹ̀rẹ̀ tí wọ́n kódà àti sọ pé ẹgbẹ́ àná yóò tún ìdá yóò tún yóò tún lágbára nígbà tí pé ẹ̀yìn òṣìṣẹ́ tí mú kábí àtàkùn ìpínlẹ̀ náà ẹ̀rú máa tú ẹ̀yìn ẹ̀rá àtàjàbá ọ̀wọ́n tí ó wò ọlọ́run lọ́wọ́ nígbà tí pé tí wọ́n bá dé fòwọ́ wọn dára èdè wọn ojú wọn kò dé wọn ti bẹ́ẹ̀ lòdì ibi tí ọlọ́run ni àwọn òṣèlú lọ sí ẹ̀wọ̀n rẹ̀ jùlọ lọ́wọ́ yìí kọ̀mọ̀ ìtọ́lá ó ti wá lẹ́ni tó ìmọ̀ sí dáadáa láàárọ̀ fi ìsìláàmù ṣe wọ́n ti àwọn òfin adájọ́ ní rírò ọ̀rọ̀ ìgbé kéèyàn lọ́dún kọ́ra ọwọ́ àtúgbẹ́ra tí ó yára náà bí bá sọ̀rọ̀ àbúrò bá sọ̀rọ̀ bọ́lọ̀ bá sọ̀rọ̀ bá ti sọ̀rọ̀ ẹlòmí ìmọ̀gbé nọ́ọ̀sù ìmọ̀ ló ní máa ń ní etí méjì ọlọ́run àtúnṣe rẹ̀ ní á ti dáadáa pẹ̀lú ìkìlá káàkiri ọlọ́run pàyàn náà tó tẹni tó tó nìyẹn náà tó yẹ tẹni tó lè dáadáa sí yẹn nìyẹn pé má ṣe ń bóyá ẹni kankan lórí ọlọ́run lọ ọlọ́run káwọn ló ní kéèyàn máa dúpẹ́ bẹ́ẹ̀ ọ̀la dúpẹ́ ọmọ òwò lọ́wọ́ ìwòyà abala pé káfíń gíláàsì ẹni ó ti dáadáa lórí yẹ ẹni adékún tiẹ̀ náà kò gbọdọ̀ tiẹ̀ ní kóòtù bẹ́ẹ̀ tiẹ̀ níjọ́ àmínàbí nìyẹn ìwà wọlé ìwò náà wà ní ìsìn bàbá tí wọ́n kọ́ sí gbọ́dọ̀ pé káfíń kan lórí ọlọ́ọ̀ni ọ̀dà tó náà tó mọ́rọ́ yẹn ẹjá mi kọ́ra ẹjá mi káwọn àyà ẹjá mi káwọn ọmọ bí rẹ̀ máa dúpẹ́ ẹ máa dúpẹ́ a máa bí àìmáyé orí mi. ẹni bá àwọn ọmọ yín pé kí máa ti gbà fún yín jọ ẹjá ti fún yín ẹ ẹdúpẹ́ jù náà. ìjọ kejì ẹ̀dọ̀ pé ẹ̀sìn àná. ìjọ kẹta àtàwọn ọjọ́ tí ń bẹ lẹ́yìn ìjọ kẹta ọ̀rá kù ẹ̀sìn yóò rí. ẹ máa bẹ̀rẹ̀ bá rí àwọn àtúntò ìpinnu tí mi gbé ń kí mi ẹ dákun a wá bí náà náà ní tán wọ́n fi báyìí yàrá à kí ni fún wọn wá bẹ́ẹ̀ ọlọ́kẹ́kọ̀ọ́ ní ìsìláàmù ni wọ́n pàdé aláàánú kan ní jáde àwọn nígbà wọn fi darí jáde àyẹ̀ nípa wípé ọmọ yẹn kó sàádà méjì lọ sàádà méjì lára méjì lóko lọ nígbà tó wọ́n tẹ́ ń dá méjèèjì wọ́n bá wọ inú pẹ̀lú sọ́dà tó lé yẹ. ọwọ́ akínwájú ní ọrẹ kọ́ọ̀dì sí ìdáhìn iná tó wọlé ní kọ́ lọ bí ló wọlé. àwọn ọmọ kọ́ọ̀dì sí iṣẹ́ tí a máa owó ńlá tí wọ́n fi kà ní ilẹ̀ duwájú pé lòlùbẹ́rọ wá lòlùbẹ́rọ ọ̀rọ̀ wọ́n máa fi sàádà ìwé gángan fọ́bá mu sàádà ìwé òdìmú yẹn lọ́lé nígbàtí ọ̀tẹ́ náà ìjọba àwọn oníyàn kódà kò ní ìgbà ní ọ́fíìsì ibi jẹ́ gbé máa ń wọn lẹ́kùn lẹ́kùn òmìgbà rẹ̀ kí ni lọ. lọ́wọ́dọ́ náà ní òmẹ́kọ́ ìrìnà ìsáàdà ìwé kọ́ oníbẹ̀rẹ̀ jẹ́ gbogbo lọ́sẹ̀ ayélujára ayé tó ti rọ pé wọ́n tẹ́sí èdè sí débi ìsáàdà ní òjò. pẹ̀lú ìgbà ọ̀dọ́ lábẹ́ pé wọ́n máa pọ̀ nǹkan mẹ́ta kàláyé gbogbo tí yóò fi ṣe lọ ìfún rẹ̀. Èmi bàbá yẹn máa ń bàjẹ́ra abájọba ẹgbẹ́ òní ní ọ̀nà àbájáde ìyá rẹ̀. Àwọn tí a mà lọ́dẹ̀yàn lá àpò wọn. Wọ́n láwọn ń bọ̀ wọ́n òṣìṣẹ́ òṣìṣẹ́ wọn láwọn ọ̀rọ̀ wọn bẹ̀. Bọ́lá ẹ̀já wọlé. Eh, abáwọlé abá ẹ̀sùn àrẹ́làpá ẹ̀gbẹ́rẹ́ àwọn ọmọ ọmọ lórí àwọn ọmọ lórí àgbẹ̀ ẹ̀rẹ́ ẹ̀dẹ̀ ayáàbùn abẹ́rẹ́ àbúdẹ̀ abẹ́rẹ́ gba ẹ̀yìn ìwé ẹ̀rọ ọmọ ọmọ òyìn wọ́n lọ́wọ́ ọ̀dà ayé òṣìlẹ̀ à wọ́n pè báyìí náà gba ẹ̀rọ òkúwà wọ́n fi pé ó lé láti fẹ́ lómi mo lé mi bàbá rẹ̀ ẹ bá orúkọ rẹ̀ ẹ bá ọkọ̀ ọdún lẹ́nu wọ́n gbàgbà wọ́n ní mo ìbá iná gbà ó ọ̀dà mo ti lọ fún ọba tó lé méjì tó kò lé pé o lè bá wọn kó lè bá òun lọ́wọ́ kọ́ bá lè lè lọ́wọ́. wọ́n lọ bá iná sílẹ̀. alábẹ́ bọ́ọ̀lù àfíríkà lọ tó yẹ nílá àti àtòlóró ń bọ̀. nàìjíríà yìí bá fún wa omi bàbá tí ò sì bá ẹ̀ dábàá yẹn fà ó ní ìrìn àyè pẹ̀lú tèmi ẹgbẹ́ tí bẹ́ẹ̀ lókè ọ̀gá wọn yẹn yẹn ní èèyàn yìí ẹ lọ ní ìsàlàyé fún wọn. àwọn tí àgbà ń bẹ̀rẹ̀ tí wọ́n pa àgbà tí àgbà òkè. ìyọ̀dì ìwé ọ̀gágbé ìjà wọn lọ wọn fẹ́ báyìí ń béèrè yìí ẹni ẹni tẹ bá di lọ́dọ̀ àwọn tí ń bẹ́ sálẹ̀ wọn. ẹ sọ bí ọ̀gá ló ní kẹwàá rí àwọn pé wọ́n ti ń retí yìí tí wọ́n mú àtúndé ìpèjì orúkọ wọn àti òǹkà ìdè wọn jẹ. alákàtà padà ní kẹsàn-án kéèyàn gbé pẹ̀lú àwọn àbá àwọn tí yóò sọ̀rọ̀ lé fún lọ́mọ. wọ́n á wọ ọ̀nà wo láti gbà kọjá wájú wọn tí ò sí ní sí ọlọ́run ìgbésà yá ni ni ọkùnrin tó bọ́ọ̀lù ni màlúwẹ̀ ní. sọlá wà nínú wọn ní àwọn ọmọ lókè wọn lábá tó bá tó bẹ̀rẹ̀ nígbà tó lò áàrùkà nìkan abúlé ọ̀tún wọn àwọn ilé náà ní gẹ́gẹ́ àwọn ọ̀rọ̀ fún wọn pé ẹ̀ẹ̀dà ẹ̀tọ́ wọn mo ní ẹ̀tọ́ pé bàbá láti ní lọ́rẹ́ wọn gbogbo àmì ẹ̀tọ́ tó kojú àmì tàbí ẹ̀tọ́ tó kojú àmì yẹn lọ́pọ̀ ìpele sí wọ́n jẹ́ ni wa ní bẹ̀rẹ̀ wọ́n jẹ́ ni wa ní bẹ̀rẹ̀ àti wà ní náà bí a jẹ́ lọ lọ́wọ́ ló jẹ́ sọ wọ́n lẹ́bù dámọ̀kọ̀ máa bí tó bẹ̀ tó lè rí ìrọ̀ láì máa mú olùdíje dúrónù máa lè ayáfúnlá ayáfúnlá agbáfúnlá lábájọ́ òní mo ní báyìí báyìí báyìí báyìí wọn ní kàmí kàmí kàmí ó ní àlọ́ọ̀pọ̀lọpọ̀ nínú wo lè wà ní ìdáhùn ní àlọ́ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rú náà ló tó wà láti làwọn ẹ̀rọ láti ẹ̀kọ́ wọn tẹ̀ náà máa lọ́jọ́ fún un ó ní bàbá èmi náà ọ̀dẹ̀ fúgbò ìdáyé ó ní ọmọ àlọ́ ni mí kí ó náà bàbá mi ní lọ bí mo sì pé ó dẹ́sọ̀ ni labárí àbàdí láyọ̀ dúdú dáhùn labárí dúdú dáhùn ni àǹfààní ni èyí ti máa pé ó tún máa kàwé ní jámíà sàádà méjèèjì náà ó kún ní ara pé ó yùgbọ́ bàbá ó náà pé tán labárí ni àwọn bàbá wọn pé à ń bẹ̀ tí wọ́n kàwé náà dé yẹ tó ìwádìí pé ara wọn ti bẹ lókè nìyẹn ní ara ní kí wọ ìbẹ̀rù látara kó wọ ìbẹ̀rù lónìí lọ́gá ọmọ bí náà tẹ̀lú ìgbọ́ ọlọ́run yóò lò ó. Bọ́dé pé bọ́ọ̀lù yẹn ọ̀rọ̀ ti àwọn onímọ̀ ẹ̀ka ẹ̀yẹ ni pé wọ́n lọ lókè. Láyé lókè, ó ní àwọn ará ní ìgbàlódà akẹ́kọ̀ọ́ pé kò dá ìgbà náà nìyẹn ó kọ tó jẹ́ tó jẹ́ náà ní ẹ ọkọ̀ tó ti máa wù sẹ́wùdà ẹgbọ́n ibà ọ̀gá náà máa sọ jẹ́rìí nàdà ìlọ yẹ ọ̀rọ̀. Ọgbọ́dọ̀ bá ìjọba ọgbọ́dọ̀ bá dáadáa náà. Lábá ọ̀rọ̀ ní lábá fẹ́ẹ̀sì ẹ̀sọ́ rẹ̀ lọ́wọ́ tó sáadà tiẹ̀ ní ara ní ó lè máa bẹ́ẹ̀ kọ́ yẹn lọ. Ọgbọ́n ni máa bẹ́ẹ̀ kọ́ yẹ lọ kí a ń yẹ ọ wá kù torí pé ṣé yọ́ máa sanwó ni àbí yọ́ máa bọ́rọ̀ ní ọlájú ọ wá kù síbẹ̀ yẹn. Àmá àtàtà pé ìgbà tí wọ́n ń ṣe pọ́lẹ́sìn bí wọ́n ṣe rí ọ̀gá tí wá ń bá wọn fẹ́nà rẹ̀ àwọn wà tó lọ jọ́kìtì padà bí ẹ̀sí àná o bí i tó ti mọ́ ara nílé wọ́n tún dé jẹ́ ẹ̀nà pé ẹ̀sí lè jẹta o ọwọ́ àpèjọ kẹfẹ́ wá ọmọ ìlú yẹn ó nàìjíríà ọlọ́pàá àbò nàìjíríà sáwúgá yìí àbí yorùbá ó ní yorùbá ọ̀gá yẹn ní ìwọ̀dà àkọ́kọ́ táwọn lòrè fún yóò sọ pé jẹ̀sà fún láwọn ẹ̀rá lẹ́yìn ọjọ́ ìwọ̀dà àkọ́kọ́ ní ọmọ Yorùbá ìdí wá lọ wáyé sàgbọ́n wọ́n àkọ́kọ́ wá gbọ́ gbogbo ìgbà tó bá wá ní ìrànwọ́ máa lò gbàgbá ìjọba wọlé ọmọ ìgbé ìjọba ní o wọn ni wá wá o kí wọ́n lọ káàdì béèrè owó pọ̀ọ̀pọ̀ àwọn béèrè owó tó ní kọ́tọ́ òòlù fún pẹ̀lú lọ. Ìbàdó. Ní ọ̀sẹ̀ wá tó bá fún sáàtì yóò lè máa bá lọ ọwọ́ àkókò já sí ọ̀gbẹ́ àbòwó. Mo lè lọ wọ́n ti fún mi ní gàdá yìí ṣùgbọ́n kí ó jẹ́ pé abala sí mi ọ̀dẹ̀ tó kó lójú ẹ̀ náà ó ti pe àwọn àbìgán àwọn àbìgán àwọn àbìgán ń wọ́n lẹ̀bi náà ó ti máa lọ báyìí ó ti gbélé ìwọ́n ti gbélé náà ìlọ́rọ̀ gbélé ní àyè. ní ọdún ọdún tí wọ́n fi kà ọ́ sábẹ́ kà á yẹ ẹ̀rọ bí ọdún mẹ́rin ni five five million lọ́wọ́ ní ọdún kan bá ti lọ sí kọ́ọ̀tù yẹn ẹ̀wọ̀n ká máa dúpẹ́ ká máa dúpẹ́ lóbi. ìdí sọmọ ní tí ò lórí lọ bàbá rẹ̀ bí ọkọ̀ ní ìjẹni pé ó tó bẹ́ẹ̀ gbà jọlọ bàbá rẹ̀. ọjà lè sọ sí èjì ọkùn yẹn èrò ẹni pé bàbá àwọn òní kó wá kò ní sọ̀rọ̀ ẹ̀rọ aláìlẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ náà máa ń pe ẹlẹ́ àmì náà obìnrin míì náà ní òjò ọkọ̀ rẹ̀ pé wọ́n ti láì fún mi ọ̀rẹ́ bàbá ọkọ̀ náà ìlú ọ̀sẹ̀ wọ́n ti pọ̀ ní nǹkan. ẹ kò lè lọ. ṣé wọ́n wọ́n gbọ́ mọ̀nà ẹ̀rọ àbá. ṣé wọ́n ní àmà ní nítorí ẹ̀ ń fọ́ ní ẹ̀ ń fọ́ ní. gbogbo náà lù ká sí ìdòtí ẹ̀ wọ́n máa já sí ààrẹ má ẹ ní bá láti gbé ìdílé ọlọ́run wọ́pọ̀ nìyẹn wọ́jọ́ ti gbọ́ pọ̀ nìyẹn. ẹni tó lè ga lórí náà lè lọ sí lọ́ra àwọn Yorùbá wọ́n kó ọ̀rọ̀ wọn àdúgbò tiẹ̀ ni bẹ́ẹ̀ ni ọdún ìgbà ẹgbẹ́ ìgbà wọn á kọ́ ọ ní májèkó pé májèkó ẹ̀ lọ́wọ́ sọ pé olùgbọ́n sọ̀kún mi gbọ́ ẹgbẹ́jọ́ mi gbọ́ lọ́wọ́ ẹ̀ tọ́ sọ pé ẹ má dàá bọ̀ wọn ẹ má pariwo pé ọlọ́run kan wọ́n ṣe gẹ̀rẹ́ pẹ̀lú ọlọ́run kan tó ṣe gẹ̀rẹ́ pẹ̀lú ọlọ́run yẹn o kí ẹ òní bàjẹ́ o ọ̀rọ̀ òní dàrú o. nígbà tó yọ̀rọ̀ ń gbọ́ pé wọ́n ní ẹ̀sẹ̀ ló ti gẹ̀rẹ́ pẹ̀lú ọlọ́run kan àwọn ọ̀rọ̀ yẹn rò pé bó ṣe tó mi ìwọ́n ló bẹ́ẹ̀ láàárọ̀ ìyàwó lè bí wọ́n ti Ìwọ́n náà pé fún ẹni wọ́n pé fún tí ó mà sí. Ó lè gbọ́ jẹ̀mú kókó pé wọ́n ní ìmá sọ láàrin fún ìmá sọ máa ní ìmá ìmá sọ òòrùn. wọ́n náà rẹ̀ fún wọn. Bàbá ọ̀wá gbọ́ ìjà wọ̀ mọ̀hámádà ni wọ́n yàtọ̀ mọ̀hámádà tí wọ́n máa fi bá ẹni ẹlò yọ yàtọ̀ a kìí í gẹ́gẹ́ bí ìṣesí ayé ìkẹ́kẹ́ ní ìlera ọ̀pá ń tó na ìjà lọ wọ́n á ronú pé ah, ẹni ọ̀nà jáde ọ̀nà míì ni pé ọmọ tiwọn náà lè wá pàdé àánú lọ́dọ̀ bàbá àti ẹ̀ náà ìyá àti ẹ̀ náà àbá àti náà ọmọ tiwọn náà ọmọ olóòrò lọ́dọ̀ di àìmá gbẹ̀rù lọ́wọ́ gbogbo èèyàn ìkọ́ ní ń fún èèyàn ní nǹkan ìròyìn ọlọ́pọ̀ gbogbo èèyàn báwò gbogbo èèyàn báwò yóò ti kèké jẹ tọ́báyá bó o ti gbẹ́nu jàtọ́ gbẹ́nu yàtọ̀ máa jàdá fún láìsọ yẹ́rẹ̀ lọ́gbọ́ ìlọ níbi tí o ìlérò ọlọ́mọ yóò ti rí ọ̀sẹ̀ ìlọ́gbọ́ ìlọ́gbọ́ ìlọ́gbọ́ ọ̀yẹ́bá ń àdìyẹ́bá ń tó ọ̀lẹ́kọ̀ọ́ ìjọba ò ní sí mbẹ̀. Jẹ́ wọ́n wọ́n ní ọdí ẹni tí àbíjú rẹ̀ pọ̀ pẹ̀lú kíkí. Ìbéèrè táwọn jẹ́ bọ̀ lọ́dọ̀ ọ̀sùn mọ́lá nìyẹn. Àwọn jẹ́ pé gbogbo gbọ́dọ̀ bá yẹn wá dá owó ẹ̀tí o. Ìbájú ká ń dára jọ ẹ̀họ́ rẹ̀ pé ìmọ̀ tó yàn fún wọn bí a ti ní àwọn nǹkan mèrè lọ́dọ̀ ọ̀sùn. Kàkà wá fi àwọn nǹkan míì kákà tó kákà mú kó bẹ́ẹ̀ àwọn ti da àjò àkùrá ní ẹ̀kọ́ rẹ̀ lọ. wọ́n ti ṣe ẹ̀rí lọ́wọ́ lọ́wọ́ rẹ̀. ebi pa àwọn èèyàn sẹ́ńdé wúlọ́ọ̀nù ìdọ̀mìnì ìyá àjẹ́ńdé yẹnsẹ́ ń jẹ́pà ṣe ìrìnàjò ẹbí náà ń pọ̀ láti jẹ́ pọ̀ yìí. ọ̀rẹ́ yọ pọ̀ lọ́pọ̀ lọ́pọ̀. nígbà wá dẹ̀ ń tẹ̀sán bíbọ̀ wọ́n máa fẹ́ bínú. àwọn tí àwọn náà wá ṣe iṣẹ́ tí wọ́n ń bọ̀ sí wọn

ńgbàdélé wa ṣé ẹ bá ní ti àdéhùn pé ẹ bá ti pa pàmò mẹ́wàá máa méjì jù wá bẹ̀ sọ aládéhùn yẹn bẹ́ẹ̀ ló lè fún wa. Ebi jẹ́ wọn ní wọn pẹ̀lú àwọn bá yín lọ́wọ́ ń dojú sí yín. Ẹ̀mú alẹ́rú ọ̀rọ̀ ìdẹ́rú ẹ̀mú alẹ́rú. Ẹnì kan ò ní sọ pé ní tí ò mú lẹ́rú mú lẹ́rú ẹ̀rú tó lè ká àyè nìyẹn. bóyá gbẹ́rù wà bẹ̀rẹ̀ ẹni kápọ̀ ní sọ pé wọ́n lò wọ́n ní wọ́n lò wọ́pọ̀ wọ́n lò wọ́n ní wọ́n lò wọ́n ní ọ̀dọ̀ máa mọ́lẹ̀ ní ọ̀dọ̀ tí a mọ́lẹ̀ ní lélẹ́ yìí owó tó tàbí wọ́n gbọ́ nínú ìròyìn nínú ọ̀rọ̀ tó lè wá náà tí ò ní jẹ́ òwẹ́lẹ̀ ilé ẹ̀sùn ìjà wá ìwé wọn àdúpẹ́ ni àwọn ẹ̀rọ tẹ́ ìdí ìfẹ́ tí àwọn ẹ̀sùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ju bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó pẹ́ ó káyé rẹ̀ máa dáa sí òwe lọ jẹ́ lọ jẹ́ lọ jẹ́ òwe lọ lára rẹ̀ yẹn àjẹ́ ẹ̀sẹ̀kù ni ó jẹ́ sẹ́kù ìbọn lọ ń dájá yé májẹ́ bẹ́ẹ̀ náà o lẹ̀ ní jẹ́ sẹ́kù o ní ìbí ọlọ́run ara ẹgbẹ́ nìyẹn ìbí ọlọ́run ara ẹgbẹ́ nìyẹn ọlọ́run àti ní ìdí yọ̀ọ̀rà wọ́n lè fi ẹgbẹ́ ọ̀gbẹ́ bọ́ọ̀ báyìí pé tó ní ìdí ẹ̀rọ ẹ̀sìn. mo lọ fún ẹnìkan àbá àmì sọ báyìí ẹ̀yìn lẹ́lẹ́ ti di ìjẹ́ gíga ní àrùsí náà tàbí wáyé mẹ́lá ti sílẹ̀ yìí ṣùgbọ́n àbá àmì sọ báyìí àwọn ní àlọ́ alájẹ ní ìwé máa ń bèèrè àti ìgbà olùbá àwọn tí wà àwọn tí wà mọ̀ ní ìdílé àwọn ìwọ̀n mo ní káàdì káàdì tí ọba tí ọjà rí rẹ lọ ọ̀dọ̀ wọn ọ̀wọ́n pé ìwọ́n jẹ́ onísùn náà àwọn ẹ̀jẹ̀ kù sínú bíbíà ó wò lé pé bọ̀nà tí ó fi òwe òun kò ní ara ẹran jẹ kí ni ikú ikú ètò oúnjẹ fún ọ. ó ní ti bọ́ ọ nítorí sọ yẹ èmi tí wọ́n kọ́ sọ̀rọ̀ ìmú nílò ìlà. Àwọn ọ̀sẹ̀ aká náà ti wọ́n ti báyìí wọ́n ti báyìí àdìbá wọn ti mọ́. Àmọ́ àgbọ́nà mí lọ sí bẹ́ẹ̀ fún wa, ti báyìí fún wa wọ́n lè gbàgbé àbúrò àwọn. wọ́n lè gbàgbé àbúrò níbi àwọn bàbá mi. Àwọn àwọn àdúgbò náà ló fi sí. Bábí bá oní bíbíà tí bá ń dà àwọn ará wọn ní ṣe bá bí bá tí wọ́n ti kọ́ fún wa, wọ́n sọ débi pé tó ọba ti bá pẹ̀lú fúnà tó ti ń dúpẹ́ ó lè ti yẹ fà lọ́nà fúnà padà lọ́nà fúnà. Ìdáná wọ̀ ìgbé ibi ibi magnet. Má dọ̀dọ̀ kan wọn lọ́kàn. Má kan wọn lọ́kàn. Wọ́n ń sọ̀rọ̀ lójú àwọn ọmọ tó ti wá. Wọ́n ọ̀fẹ́jọ́ rẹ̀ kò ẹ̀rẹ́. ní méjì ọ ó ní ọ̀sọ́rọ̀ bẹ̀ pẹ̀lú mo pọ̀ sí ọ̀bẹ̀ tán àà ọ̀bẹ̀ tán ṣé òun lè fi fojú náà dání ìbọ́nà ni kọ́mọ́ mú wa ìbọ́nà máa fẹ́ mú yà gbogbo ọ̀nà ló lè dàmú gbogbo ẹjọ́ ìdíró káàkiri ẹ̀ àádọ́ dúpẹ́ nìyí bí wọn ò sí láyé mọ́ lọ sí wọn lọ sílé wọn ebi wọn àrẹ táwọn yẹn kú bẹ́ẹ̀ mo ti wá rí ní o. dọ́kítọ̀ kan sọ̀rọ̀ ló kà mọ́ dọ́kítọ̀ yìí kẹ́kọ̀ọ́ ní ajé yìí wọ́n ti wá di àgbà dọ́kítọ̀ wọ́n ti di àrùn sinada wọ́n sọ̀rọ̀ pátá sọ̀rọ̀ náà lọ́dún yà gbà náà ní ara bíbẹ̀rẹ̀ wàhálà wọ́n ní ẹ̀yìn àrùn pé àwọn àti ẹ̀ lájọ égbò máa jọ wà ní dédé gbọ́lájọ́ àjọ wà àjọ lórí jẹ́dá ní wọ́n wá ní kájẹ́mà kájẹ́wò pé àwọn àyà tó kù lé bàbá wa àbádámà kájẹ́wò pé wọ́n ní ìsìn káwá bẹ́ẹ̀ pé ẹjá kan ọmọ kẹtí jẹ́ báyìí ìwọ̀n orí ṣe wọ́n àwọn ah, ọmọ wa nìyẹn tí wọ́n lè pè wọ́n bẹ́ẹ̀ ní ibi tí lẹ́gbàá bá rẹ̀ jì mọ́ láti ọkọ̀ bọ́ máa wọn yóò lè jẹ́ ọ̀rọ̀ tiẹ̀ wọn. ọbẹ̀ káàmà ní abẹ mọ́. ó yẹ yẹ wọ́n máa wọ́n ní wọ́n máa wá sí yàtọ̀ ó káàkiri kiri kan ní ìjọba ní. ń tí ò ní jùnú sẹ́yìn ẹ ọlọ́padà síbẹ̀ lọ́ọ́ bá dúpọ̀ ìbáǹkọ́ sí ọlọ́rẹ̀ lánàá. Hmm. ولو كان يستغني عن الشكر ماجدا ولو كان يستغني عن الشكر ماجدا لعزة ملك أو قلوب مكارم بعزة ملك أو ذو المدار فأمر الله العباد بشكره وقال اشكرني أيها الثقلان فقال اشكرني أيها الثقلان torí sọ ìgbésẹ̀ fún ayẹ. Ọ̀sọ́ pẹ́lú. Ọ̀rọ̀gbá ẹ̀yẹ́sẹ̀ bí àìsúkì ìbáàdì lọ. Máa jíjù ẹni ó tóbi ní jẹ́lẹ̀. Máa jíjù tó tóbi bẹ́yáyá. Pẹ́ẹ́pẹ́ títóbi bá máa ń bẹ lábẹ́ tí jẹ́ yóò ní ìdí ọgbẹ́ máa jù. Ìpàdé tóbi yẹn, ọlọ́run ló tóbi jù ọmọ tó wá tó ń jù lọ́dọ̀ pé òun ti jù ọ̀dẹ́ ọ̀pẹ́ Nípa pé ọ̀pẹ́ ìjọba ń bẹ máa mi, ọlọ́pẹ́ mi wá títóbi rẹ̀ tó bọ́ wọ́n ní ìdí wọ́n yẹ kó ti wá ẹ̀dá àwọn ìdílé wọn ló lọ́nà ẹ̀fọ́ fẹ́ti ìdílé wọn ẹ̀fọ́ fẹ́ti yóò yóò kọ́ náà rẹ̀ ní àbí ó dé kù ẹ bá tọ́ tó wí. ìbá ti pàṣẹ fún ọmọ èèyàn àtàlìjà ló fẹ́ wá pẹ́ fún mi. Wọ́n kọ́ àwọn láti kòrò ní àìlú àlàkọ̀ọ́lá ní Fọ́kànlá ìgbòho ní àìrùn àtàkọ̀lá. Wọ́n ní ẹ̀yìn àtàkùnjẹ̀nú ẹ̀bá gbẹ́ gómi o. Ilé ẹ̀kọ́, máa gbóná ọdún máa jẹ́ ìyà ọ̀. Wọ́n mẹ́rin yẹ̀ ṣe kúrú Dáadáa. Ọlọ́ ni ẹgbà ti jẹ́ fún Ẹni ọwọ́ àwọn ọjà jí àìrùgbẹ́kù àjí àìrùgbẹ́kù. Jẹ̀sì kúrò oòrùn nígbà kò sí ní. Ó dúpẹ́ orúkọ ìyá rẹ̀, ìyá rẹ̀. Ẹ máa ń gbà wá ẹ máa ń wò dúpẹ́. Wà ní ìdàgbọ́ àràgọ́ nínú láàrin ìjọ. Wà ní ìdàgbọ́ àràgọ́ nínú láàrin. Aláwọ̀ ní ti èrè ó rẹ̀ ṣẹlẹ̀ sí ọ̀rẹ́ tó fẹ́ ìdíjọba àná. Ẹ dúpẹ́ ìdíjọba ń di ìlú lọ́lá fún yìí. Lẹ́bàá kan. Gbogbo orílẹ̀-èdè, gbogbo ẹ̀yà, gbogbo ọ̀ràn ni máa ń ní orúkú ti ẹ̀ orúkú. Ní máa ń ní àdámà sí wá. O lè gbé orúkú, kí ìṣe orúkú ti wá, o lè gbé wọlé ní ẹ̀yìn ọ̀dá ọkọ̀ ẹ̀. Orúkú ti ṣe bẹ́ẹ̀ sí pọ̀, tẹ́sí ọ̀pọ̀, ẹ̀sìn ọba dílé àmọ́rí tí wọ́n tẹ́ bí ẹ̀yí jẹ́ sí ẹ̀lẹ́ tí yí àbàbà tí yí jẹ́ ṣe máa hùn nìyẹn àbàbà yí máa fi kúrò rí ilá ọ̀rẹ́ ní ìsìn ní ìjà tí ń pọ̀ níwà àjá tí ń pọ̀ tí bàbá ọba pẹ̀lẹ́ tó wà níyẹn lọ́rọ̀ tí tí èdè bàbá yóò hù ìwọ́n sọ inú wà nílẹ̀ yí pé mọ̀ sọ ní tẹ̀sí ìlànà o pé àpẹ gbogbo àwọn àwọn mẹ́kàjí tí wọ́n fi mẹ́kàjí wọ́n balẹ̀ orílẹ̀ mo náà wọ́n á méjì pé mẹ́kàjí máa balẹ̀ àwọn báyẹ̀ máa balẹ̀ pé mẹ́kàjí jẹ́ wọ́n mú tó mi máa mú tó o mọ́ ní àwọn àpọ̀lá akọ́lù wà ní pé bàbá bàbá fún bàbá bàbá lẹ̀ láti nítorí ẹni wá ní lónìí ẹni bàbá bá máa yí òkú wọn ní pé kí wọ́n máa balẹ̀ wọ́n ní ká fi dáko ni bàbá tí wọ́n sì gbin ọsàn síbẹ̀ wọ́n gbin obì síbẹ̀ wọ́n fi kòkó síbẹ̀ àwọn bá kàálẹ̀ kì í ṣe nǹkan ọ̀gbìn ọdọọdún nǹkan ọ̀gbìn láíláí ẹni wọ́n lóko nìkan dá pé má tàlẹ̀ ẹ̀mí o àtàlẹ́ òṣìṣẹ́ yóò máa ọ̀dọ̀ ni wọ́n máa kó ìwúkò bẹ́ẹ̀ wọn ò kó káyáyá nìyẹn wọ́n ti fi ọ̀sán síbẹ̀ wọ́n gbé omi síbẹ̀ wọ́n gbé kòkò síbẹ̀ èrè mú pẹ́ńpẹ́ ẹ̀yin wá dé ní pèlè kẹta ẹni bàbá bàbá yín òkú bàbá bàbá wọn nílẹ̀ sọ́tà máa ní àwọn sọ́dún wà pé ẹ̀yin bá lẹ̀ ẹ̀yin rẹ̀ ní dáhùn tẹ́lẹ̀ bàdé ló lẹ̀ jẹ́ wọ̀nyí lẹ́pẹ̀ ẹ̀yin rẹ̀ ní dáhùn tẹ́jẹ́ kí wà tẹ́jẹ́ kí kọ́ọ̀tù mọ̀ wá kú ẹ̀bá lọ kọ́ọ̀tù bò kọ́ọ̀tù kọ́ọ̀tù lẹ́mọ̀ ríyàn rẹ́gẹ́rẹ́gẹ́rẹ́ mẹ́ ẹjọ́ ọ̀lẹ̀ náà ni ẹjọ́ ọ̀lẹ̀ náà ni àwọn àti bá ń sọ́n bẹ̀ àwọn àbẹ̀yọ̀dá ọba abẹ́fẹ́ ní mọ́tì lọ ti dáàbò fún sẹ̀gbà ọba dáadáa ó lè máa gbé ẹgbẹ́ ìṣẹ̀gbà lórí ọjọ́ ọ̀sán mẹ́sàn-án lè pẹ̀lú bẹ́yẹ̀ tẹ̀lé gbogbo àwọn àwọn àwọn mọ́jàdì eh, mọ́jàdì ọ̀nà wà rẹ̀ gẹ̀dẹ̀ àwọn báálẹ̀ báálẹ̀ ọ̀nà wà rẹ̀ gẹ̀dẹ̀ wọ́n ń gbogbo wa ká dúró mọ́ àfẹ́ mú ọjọ́ yẹn lẹ́ ọjọ́ mi àfẹ́ mú lẹ̀ bàbá ti tán orí àwọn ti kúrò nílò ó ní ọ̀rọ̀ bàbá sọ yìí o ẹ̀yin ọ̀nà wà ní ẹ̀ bá yìí o àwa mọ́tàjì ní ń bá rí o àwa ọba ní ń bá rí àwa bálẹ̀ ní ń bá rí o ó ní ìgbà tó ń lórí ọba afẹ́fẹ́ tó ń sọ fún gbogbo ayé tó lè tó sọ ìsìn ní pé òun ò ní ta òun ní balẹ̀ lọ́wọ́ ẹni kankan o òun ò ní ta nípa bẹ́ẹ̀ ni kankan o tó bá ta ayé àtọ̀rọ̀ kọ́ bàjẹ́ o. ọba bíi ó ní gbogbo olùdókòwò gọ́ọ̀mẹ̀ntì. òní á fi ṣe adarí gbogbo àwọn tí bá máa yanjú ọ̀rọ̀ rẹ̀ òní máa yanjú ẹ̀ lọ́wọ́ kó pé òun pàṣẹ wọ̀ wáyé lẹ̀ òun lè àwọn lè yanjú ẹ̀ ọwọ́ á ní wọ́n pè yìí ọ̀rọ̀ wá èékà èékà wọ́n máa ra ilẹ̀ yẹn ń gbà yẹn náà ní tírí náírà ẹ́ náírà àgbàdá kílódé náírà náírà ayọ́dà àti méjì gbà náà. ibẹ̀ tí wọ́n á di mílíọ̀n mílíọ̀n lẹ́mọ́lá fẹ́ gba ilé pépé sọ́nà lọ́wọ́ kò sí ìwé ìdàkọ̀ kò sí ìwé ìdàkọ̀. àwọn tí wọ́n tí bàbá wọn nílẹ̀ tẹ́lẹ̀ ti tàbí ẹni tí wọ́n tà fún wọ́n ti àfẹ́ ní àwọn láǹfààní pé káwọn sọ pé káwọn lè mú ìwé wá lẹ́mọ́ wọn tó wàhálà nẹ́bà kẹjọ wá sí ìdó síwájú àwọn lábá pé wọ́n á dákọ mi ò ní dákọ tẹ̀ mi ò ní dákọ yẹn o wọ́n á dákọ ọba tí ọ̀rọ̀ àbẹ̀yẹ pé kọ́ wá ọlọ́wọ̀ wá pé ọba tí náà kọ́ wá bí o wọ́n náà wọlé sọ̀rọ̀ nígbà wá ní pé ọ̀rọ̀ ìgbàgbà

ọba wọn ló bèèrè wà àwọn ọmọ tí wọ́n nílẹ̀ nígbà tí wọ́n ní ibi ní wọ́n játa lè gbé àwọn tí wọ́n kú bàbá wọn kú nílẹ̀ yìí kí ni ń bẹ láàrin bàbá ayé àti bàbá wọn jọ èdè lọ́sẹ̀lẹ̀ tó fi gbé bàbá wọn ó láǹfààní kí gáàpù nílẹ̀ ilẹ̀ yẹn jọ náà ṣẹ̀dẹ̀ ọ̀gbẹ́ tí bẹ́ẹ̀ òfin ni pé wọ́n ti gúnyàn ní ìgbàgbé láti àbọ̀yé kan wọ́n ti nígbà náà láwọn ọmọ ti máa rú láwọn òbí máa ní bàbá àti àwọn tí wọ́n jẹ́kúnlẹ̀ yẹn ní wọ́n bá wà pẹ̀ lọ́hùn gbà náà bàbá ní wọ́n bí bàbá bàbá àwọn pé ní tó bẹ̀rẹ̀ nìyẹn ọ̀kẹ́ pẹ̀lú àgbà ẹgbàá lẹ́yìn lónìí àmọ́ ẹ sọ pé ìdí bàbá tiwọn náà sí bàbá yìí tí ìjọba wọn bẹ tẹ́tẹ́ bàbá tẹ́tẹ́ bàbá tí wọ́n bẹ lọ́n kúrò bí ẹ̀yìn wọ́n lọ́wọ́ pa bàbá yín rẹ́ àti ẹ̀yìn tó jọba tó láti ọ̀rọ̀ pa. àwọn náà kù lẹ́lẹ́ lọ ìjọba ní à àwọn ọ̀rọ̀ àwọn èdè náà bẹ̀ àìrọ̀ sí náà ẹ̀ẹ́dẹ̀ balẹ̀ bá ti rẹ̀ ẹ̀ẹ́dẹ̀ bá ń bẹ̀rẹ̀ àpẹẹrẹ àpọ̀ àlùmọ̀ Gbogbo ìtọ́ta tọ́ta tọ́ta ọba dínà ọ̀wọ́dá tó tọ́ta tí wọ́n sí ìtàyẹ̀ ní ilé. Èmi sọ pé ẹ̀yin bàbá kan ń sọ wípé bàbá kan wá bá yí gbé ẹ̀yà wọn nílẹ̀ ni. Ṣé ìjẹ́kọ̀ ọ̀pá bàbá ní àti bàbá wọn pọ̀ dọ́nà lọ? Kí wọ́n ti bẹ́ láàrin wọn? Ṣé ìpínlẹ̀ ẹ̀lẹ́ fún wa? Inú tí orí ẹ wọ́n ti bẹ̀rẹ̀ ẹjọ́ ní ìsìn afẹ́ ìgbẹ́júgbẹ́jọ́ ni wọ́n dábẹ̀ lórí bàbá àwọn bàbá wọn lẹ̀ lọ rí gbọ́ wọ́n ní bàbá tí wọ́n ní padà bàbá àti àwọn tí ń fèrè múlẹ̀ wá jẹ́ ọ̀dẹ̀kì ọ̀dẹ̀kì wọn tí ọlọ́mọdé apẹ̀rẹ̀dé tó yìí tó kún tọ́nyà tí ọmọ abẹ́kọ̀ gbẹ̀dẹ́ bí tí ó rúgbó lọ sí ọjà tíjọ́ ọjà lọ́ọ̀dà kílẹ̀ tó má wọ́wọ́ ẹ̀rọ Ìrùn yẹra. Ẹ̀bá máa bá ìgbẹ́ tọ́wọ́ jí bẹ̀ ó máa gbé ní ọ̀rọ̀ náà. Wọ́n àwọn tó máa ń bẹ ní oko nìkan ọmọ wọn padà tí wọn fi ní máa gbẹ́rọ̀ ẹ̀bá máa parọ́ lára báwọn lọ́ba wá bẹ̀ lọ́ba bá wọn fi ètò tí òun ní gbé ilé ẹran ọ̀rá bọ̀nà wá. Ní ọ̀rá bọ̀nà wá, ètò bá ń Àjùká ọ̀pọ̀ máa gbé ní ẹbá wá bólẹ̀. Ní nǹkan wọn bá tọ́nà máa. Ẹ̀rọ owó olówó yóò Àwọn ọmọ tí a máa wá dẹ́ra bàbá wọn wá dé lónìí wọ́n gba owó rẹ̀ lọ́nìí. Wọ́n gba owó rẹ̀ báyìí pé bàbá àwọn ọmọ lẹ̀. Ẹ máa wo àbùdí ńlá. Ṣé ìrànlẹ́kẹ́jẹ kẹjẹ nílẹ̀ ìgbà tí ọmọ dẹ̀rẹ̀ bọ́lá jẹ bá lẹ̀ lọ́mọ akọ́lẹ̀ tó ń gbúdọ̀ wọ́n tó máa ra ilẹ̀. ilẹ̀ yẹn lọ́mọ fi ọwọ́ ọkọ̀ ọlọ́pẹ́ ah, bẹ́ẹ̀ yìí lò. àwọn ọmọ wọn fẹ́ẹ́ bẹ́ẹ̀ olùfẹ́jọ́ ti tó gbà ọkọ̀. ilé ń bá yá bá yẹn wípé ẹ̀ ń bí ẹ̀ ń bí ìdánwò lọ́lẹ̀ fún ayé. èyí náà bàbá kan fẹ́ ń lé dá yìí ìmẹ́lẹ̀ o ọlọ́ni kọ́ yọ àwọn àyè kọ̀ọ̀kan kọjọ́ kò lọ́pìn àwọn bàbá kan ti fọ́lá jí ẹ̀ wọ́n ti fọ́lá jí ọ̀tẹ́ ní o báyìí káà máa ọmọ orí fọ́lá ọ̀rùn gbogbo àwọn gbogbo àwọn bàbá tí wọ́n yàn jẹ lọ́nà ní àwọn ẹ̀jẹ̀ nígbà náà àwọn ọmọ wa àwọn ọmọ àwọn eléyìn tí wọ́n ń lu àwọn ọmọ sí lẹ́mìí. wọ́n lò wọ́n wọ́n ti kọ́ nílò ẹ̀rú tàbá dé ẹ̀rù nígbà bí bí bá àwọn àtúkọ̀ wà vatican wọ́n fi àwọn ìdí ọ̀rọ̀ fún aníjó àwọn àwọn àwọn ti bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ kan nínú ìgbà wọn ti dẹ̀kọ́ kọ́ aníjó ní gbéjà bá ń lọ láàrin ìlú bàbí láàrin gbogbo ìlú ìlú bàdàn bí ah. labá bí kan tó jẹ́ kò yẹ kẹ́ ẹran máa gbé bẹ̀ níbi tí lọ́wọ́ ìgbé o lè má ní lẹ́kùn o lè ti wó lẹ́gbẹ̀ẹ́ kan o lè ti wó máa gbé bẹ̀ náà kí ilé owó ti wó lọ́wọ́ àmì adúró pé ẹ̀yin ọmọ yìí ẹ̀rí lẹ́yìn àwọn ẹ̀mí gbé bẹ̀ ṣé kí o ní á ké bí ṣe ìfẹ́ kí o náà ṣe kí ayé wọn ti wọlé yìí kí ẹnìkan wà lọ́sọ̀bẹ́ akíntòun kéde kí o ní á ẹwà ní wọn tí tọ́lọ́run náà fi nù lè yìí bí ẹ̀ lọ́ra pé tó tọ́lọ́run ìwà ajá tó ti dáàbò yìí tọ́lọ́run tó mú lè bẹ́ẹ̀ ní dì lọ́wọ́ tí tọ́lọ́run náà fi nù lè lè bí òbí dáàbò tó náà kò sọ̀rọ̀ náà o ọ̀ ní a máa lọ káwọn ká lọ àwọn máa lọ wọn ti bá wọn bá tó rẹ̀ sẹ́nu. àwọn àwọn ti bẹ́ẹ̀ tàbá rẹ́yìn ìlú tàbá fi lé ńlá jàgàrà jàgàrà jàgàrà bàbàbàbà àwọn àbúdọ́gbọ́n bí wọ́n ti àwọn ọba fẹ̀mí ẹ̀dá fún ìdílé bí àwọn sọ́ni ni ọmọ àdúgbò yìí tó èyí ti ní àdúgbò ẹ̀ka ní àdúgbò lọ ìjẹta ní wọn ìjẹ gómìnà ọ̀jẹ̀ àwọn tí wọ́n á jẹ aráàlú kẹjọ wọn ẹ̀yí ti yàn kó ẹ̀pá pẹ̀lú yọ ọkùnrin. Ṣọ́ kó tájà lé lórí àti parí àwọn ọmọ lẹ́nu. Wọ́n tàwọn ta ilẹ̀ abẹ́ẹ̀fẹ́ wọn. Èdè ó dùn lé lórí. Ọdún wọn ta bí ìbá ń tajà bà. Ẹ̀rọ àwọn ìjáde ní ìdí àbàbà wọn ti jáde jáde lẹ́yìn. Ìjáde ìfúnnìyẹn ìkọ́ àwọn ọmọláàbí kéde gbogbo ọmọ náà ti ọ̀dà fún ọmọ ọlẹ̀ náà ní fún wọn. ṣùgbọ́n ọmọ tí ọba pọ̀ mọ́. àwọn ti ṣe dáadáa ti dáadáa ní. nínú tí ààbò tí ò ṣe é ṣe lórí ẹ̀ tí ìyọ̀mú jẹ lọ́wọ́ ẹ̀ jẹ́ ibẹ̀ kò sí ìwọ́n jẹ ẹ̀ bá. bẹ́ẹ̀ ẹ̀já kì í sára wọn. ìnà alẹ́ ìmáàlì mẹ́rin Mútànàfihúnà mútàáfihúnà. Ẹ wọ́n ní àwọn ẹni ọlọ́run máa ra wọn lọ́wọ́. Wọ́n ní káàlọ́ owó àdìsọ yìí kan sọ sọ́nàtọ̀ gbé àdìmọ́mẹ́n lè mọ́mẹ́n kàìbòdìyà ẹ̀ṣùrù bá dòrò bá dà. Àdábì ní mọ́mẹ́n sí mọ́mẹ́n ní bí ilé láti jẹ́ wa tí apá kan di apá kan mú tí ò jùlọ wó. Ẹ má jẹ́ kí ẹ má jẹ́ kí àwọn ẹ̀mọ̀mẹ́ni ẹgbẹ́ wa ẹ má jẹ́ kí ọ kódà tó bá ní ìdìbà wí ẹ̀ka wí lọ́tọ̀ ẹ̀kọ́kọ́ lọ ẹ̀kọ́kọ́ lọ nínú tó wà náà. gbogbo ọmọ tù. gbogbo ọmọ tù. wọ́n ní gbọ́dọ̀ àti sọ̀rọ̀ yìí àbẹ̀bí wá àbẹ̀bí wá ṣe ọwọ́ ìdílé ó ń ṣe pọ̀ báyìí ó ń ṣe pọ̀ báyìí ó ń ṣe ó ń ṣe pọ̀ báyìí. ẹja máa gbọ́ pé wọ́n ní ó ṣe kí àjọ yìí yẹ kájọ yìí yẹ kama kama kama gbara kama gbara wa nìyí lọ tí wọ́n bá mọ̀nà fọ̀nà mẹ́rù mi tí wọ́n dẹ́kọ̀ nà mọ̀ ọ́ má bàbẹ̀ jẹ́ tó pé títí máa ń bá títí máa ń bá nǹkan jẹ́ náà nílé kí ẹnìkan gbọ́ àdìsí kótó tí wọ́n lè tọ́jú kù bọ̀ nípa kọ́ náà ó fi ọ̀nà hàn wá wọ́n lè lọ sọ̀nà jẹ́ wọ́n sì hàn wọ́n sì hàn dé mà bẹ̀. ìyẹn mú ọ̀dọ̀ yáwó ó gbé ọ̀yẹ̀ ọ̀yẹ̀ ọ̀yẹ̀ tó bẹ́ẹ̀ ọ̀jápa wọ́n ní àpèjúwe mọ́mìnì nípa ìmọ̀ nífẹ̀ẹ́ síra wọn nípa ìmọ̀ ṣàánú ara wọn bí ara tó yẹ ká jẹ́ ara kan tó ní ìsìn tí ara kan tí oríkèé kan bá ń kérò mọ́ra lára ara kan gbogbo oríkèé ló kó ìmọ̀ àbá kérò rà wọ́n lè wá báyìí. náà ẹ̀dá àbújàmá wà àti kàtà àmà lọ́dọọdún àti bẹ̀rẹ̀ lójó mẹ́ta ma ń pèlè ní má jẹ tàbá lọ súkà tàbá àmàjòjò kọjá súkà àwọn òun súkà súkà náà ni ìyá ìlànà súkà láti ẹgbẹ́ ìwà ẹwà. lóyún ọjọ́ bí ìṣẹ́lẹ̀ wẹ̀. wọ́n sọ̀rọ̀ ní májẹ̀. ìrora bẹ́ẹ̀ lọ májẹ̀ extra hall. kò gbé náà kò yẹ pọ̀ sí ìjọba nìyẹn. ẹjá bọ̀ láwọ́ àmì. láàbù mẹ́wàá ní àgọ́ mẹ́wàá. àwọn àfi sánbẹ̀ làǹkọ̀ tẹ́lifíṣàn bí náà jẹ́bi bẹ́ẹ̀ni náà lọ́la o ọ̀dà tí ti jẹ́ lọ́la tí tí o. ọ̀pọ̀ òsì kan lọ́wọ́. bákan náà ní ọ̀dọ̀ títí ọ̀rọ̀ gáánà yìí ní ìṣàlàbà àdàbà tí ń bọ̀ yìí la tó fẹ́ ṣe wá sí ìwé ìta abẹ́lé òsè ládàbí lè kí ládàbí. èyí ń tiẹ̀ wọ́n ti pa ní ìbò ìlú láwọn bá èdè lọ. láti bá ti pè é dé sí gbogbo jàmbá àtúrọ̀ tá a dùnkú lánàá lórí ẹ̀ ọlọ́fẹ́ lẹ́tọ̀ọ́ lórí ọlọ́fẹ́ lẹ́tọ̀ọ́ lórí látà tó àwọn ẹ̀ṣẹ̀ dáadáa ọ̀gọ̀rọ̀ tá a ní ìta fẹ́ lò ní ìtọ́ọ̀kì ń bọ̀ yìí níjókòó àná ọlọ́run ti jẹ́ ẹ dákun ọ̀rọ̀ ní àdébùdó bá wà sọ yìí pé ká máa sora wá sí ká máa ká máa níjọ́ wẹ́ẹ̀sì tí ń bọ̀ yẹn àwa ti parí ohun tán láti lọ sílé wa ibẹ̀ láti dẹ́kun ìjọ náà kọlọ́ba ìjọ náà lọ ní àdàbí lápẹ̀tẹ̀ láago mẹ́wàá ló náà lábẹ́rẹ̀ àmọ́tọ̀ọ̀dà agbọ́wà sọ̀rọ̀ láǹdẹ̀ á máa padà bọ̀ bí wá gbọ́ ìṣẹ̀lẹ̀ bí wá ṣe ṣe ṣe ẹ̀dá lẹ́yìn àìlá ló bọ̀ lọ ní ìjọ wa.

وقد كان تعاون وقد كان التعاون بين المسلمين والمسلمات قائما في الميادين والمواقف الهاشمة كلها اجرت والجهاد مع انتصار الرجال بالعفة وغض البصر وانتصار النساء بالأدب الجم والآيات والتعاقب وغض البصر والاحتشام بالحديث واللباس والعمل فقد كان للمرأة دور بارز في إنجاز الهجرة كأسماء ذات النصابين وكانت نسوة في المعارف والقرون مع الآداء يبكين الماء ويجهزن الطعام ويحافظن على القتال ويرزقن لمن عزم من الرجال ويوازن الجرحى ويعالجن المرضى الله أكبر wọ́n ní ìmọ̀rin lọ́wọ́ láàrin mùsùlùmí ọkùnrin àti mùsùlùmí obìnrin wọ́n ní kọ́ ìmọ̀rin ó wà bẹ́ẹ̀ o báwọn ọkùnrin bí ara lọ́wọ́ o làwọn obìnrin náà wọn lọ́wọ́ ó bẹ́ẹ̀ láwọn tó ní bí bí àsìkò ìjírá bí àsìkò jihad bí kí àwọn ọkùnrin ká fi ìgbáradì wákọ̀ra pẹ̀lú ká máa di ojú wa níbi omi olóbìn ká máa fi ara wa lọ́wọ́ ìmá tẹjúmọ́ olóbìn ká dínkù ká mú kúrò tí a bá rẹ́ni tí àbújá rẹ̀ jẹ́ bẹ́ẹ̀ káfí ọ̀nà kan bá sọ̀rọ̀ yìí pé ah, obìnrin olómi ń bọ̀ ẹ̀sìn ìwówó ẹ pàdé ẹtú padà tún lọ wù lẹ́yìn àfá ẹ̀sìn ní líyà nítorí ọ̀dọ́ ní ọ̀gá ìwọ̀n sí ni pé iṣẹ́ di ọwọ́ ẹ̀sìn ìdídà àbí sẹ́wọ̀n pé ní ìmọ̀ dáàbò ìmọ̀ dáàbò bóyá sí ní ìyẹn ò wà kan náà bá nínú gbà tẹ́tí kò lè máa fi gbọ́dọ̀ olómi yìí. Irú olówó kò dúró kó wá ní ọ̀rọ̀ lásán sí ni wọn ò nílò wá dára à ìwọ lọ pẹ̀lú àwọn bàbá wọn. Ó lé àwọn ẹgbẹ́ ọjọ́ ìwé à ẹ máa bí ẹ máa bí àtàwọn àwọn èèyàn kẹ máa wo olómi ẹ máa ẹ máa ẹ máa ẹ máa fi gbò ọ̀ díẹ̀ díẹ̀ o díẹ̀ díẹ̀ o wọ̀gádìlì bá bá àgbà máa ti yú ẹni níbi ìwòkúwò pàpà jù láìsá ayélujáde àtàwà abára wà yìí. Àbẹ̀rẹ̀ ọba mi jọlá o, kọ́là wá o, kọ́là wá o, kọ́là wá o, kọ́là wá o. Gbogbo ẹ̀yin tẹ́ẹ̀tẹ̀ sí ilé ọkọ̀ àdáni ọlọ́ba lóko yìí o. Ah. Ọkọ̀ ọ̀rọ̀mù, ọkọ̀ àgbàlíkà lóko yìí o. Ọkọ̀ tẹ́ẹ̀mà tẹ́ẹ̀mà tẹ́ẹ̀mà láti dá wa yìí léèyàn lọ́kọ̀ tiẹ̀ à bàbá ń da àǹfààní fún yàn o torí ẹ ẹ dáwọ ọkọ ẹ òbí pàṣẹ fọlọ́kọ̀ ọkọ̀ wọn fi tó bá fẹ́ gbé lérò bẹ́ẹ̀ bá tọ́kọ̀ wọ̀ tí obìnrin abúra ò ní mbẹ̀ kẹ́ẹ̀tù wọlé ẹ bá lọ kọ́ jẹ́ bọ̀ọ́lẹ̀ ní abẹ́ ní wọ bọ̀dá àbá àta tó fi ìtàjẹ̀ àbá àtẹ̀dé nínú ọ̀dá àdúgbò ọlọ́run ọmọ ọ̀fẹ́ bá jáde wọ̀kọ̀kọ̀ ó sì sọ ọkọ lóde ó ń gbé ọkọ̀ tó wọ̀ èrò kan náà ní rẹ̀ ọkùnrin sì ni ọwọlé àgbà ààwẹ̀ ní òkè tọ́lọ̀pọ̀ ọba àbára ìlànà tó náà pẹ̀lú òkèkà àbá àdára yìí mọ́tàlá ẹ̀mọ́ máa lò látò máa fi fi mọ́jọ máa mọ́jọ mọ́tàlá ẹ̀mọ́ mọ́jọ mọ́jọ máa mọ́jọ máa wò máa dáwọ́dá ilá fìlà máa sọ̀dá dáwọ́dá ilá fìlà máa sọ̀dá dáwọ́dá jẹ́ tàbájòkò ní tẹ́kùtìrì báyìí yá wa dúpẹ́ yìí náà. Ìwọ́n má máa gbé gbóni ọgbà o. Ṣé wọ́n ní gbogbo ń bá bẹ́ẹ̀ ṣe dín náà tó pé àwọn òbí nídìí ọkọ̀ ní ìdílé láì ọlọ́wọ́ tó gbẹ̀lẹ́ pọ̀ wá. Ọlọ́wọ́ ti kọ̀ yóò máa rẹ̀ sílé nìyẹn ìgbà lẹ́kọ̀ọ́. Àbí òyòwò fún akùnrúdà yìí yóò wá òkúrúdà. Àwọ̀ kẹ̀kẹ̀má. Òwò kẹ̀kẹ̀má. Tí èyàn tẹ́ ẹgbẹ́ àbùdà, yàrá àgbẹ́gbọ́dá kò ní jò bẹ́ẹ̀. Ah, ọlọ́run tàbí wá o tàbí wá o tàbí wá o tàbí wá o tàbí wá tàbí wá o má ṣe kí ọmọ adúwádà bẹ́ẹ̀ o ẹ̀dá wa jáwọ́dà bẹ́ẹ̀ má o àwọn èèyàn wọn ni wọ́n dà bẹ́ẹ̀ má o àwọn ìjẹ̀bá wọn máa tí wọ́n lọ dà bẹ́ẹ̀ má o kò ní kò ní kò kàkà wá. ọlọ́run jọ̀ọ́ o wọ́n ní ìrànlọ́wọ́ yìí wọ́n ní kì í ṣe ọ̀dọ́ ọkùnrin nìkan wà ètì sáàmù ní sàájìlẹ̀ adábí ajábìnẹ̀ wọ́n ní obìnrin náà wọ́n náà obìnrin náà lè rara wọn lọ́wọ́ pẹ̀lú kí wọ́n máa lo ẹ̀kọ́ tó kì ká máa lò ó wọ́n ní ayá kọ́bí ó ní ti jù ú àwọn adẹ́gbẹ̀rẹ̀ ọlọ́rọ̀ ní Wọ̀tà ààbò gómìnà mọ́ máa wọ ọ̀gọ́lọ́pìn láwọ̀ òdàbọ̀. Àbí ọgbà bá dáàbà débíwọ́ tó máa òyìn ara rẹ̀. Ọgbọ́n ṣẹ́ tí wọ́n. Ọjọ́ máa ti máa bẹ̀ sí máa wílà ní ọ̀yẹ́. Kí ló wò dé bẹ́ẹ̀ yẹ́ dẹ́ àbí ẹyẹ ajáde? Wọ̀tàdì ní bákà, wọ̀tàdì tọ̀dì bákà, kọ́wé náà máa dùn ọkọ̀ ti ẹ̀rọ tiẹ̀ nù ọba tiẹ̀ nù okunu tiẹ̀ nù ọ̀sára tiẹ̀ nù ọ̀fẹ́ndà tiẹ̀ nù ilẹ̀ ọ̀ọ́lá àrògbò rẹ̀ ẹjọ́ mọ́lẹ́jà ara yín tó lẹ́jẹ́ jẹ́ sọ́wẹ́ ajá jẹ́ sọ́wẹ́ ọ̀rọ̀ ìdá òlé tí wọ́n ìtàṣẹ́ ojú ọ̀nà pọ́sẹ́ ń wo ọkọ̀ ọlọ́kùn yẹn tó fẹ́ pàbà nìyẹn kò jù báyìí náà lọ́wọ́ ààrùn ìgbà ẹ̀rọ tó pé ẹ̀rọ ìsúnmọ́ bẹ̀rẹ̀ pé ṣéṣeṣe gbàgbàgbàdì yìí eléyìí yìí àà eléyìí yìí wo ẹlòmí ìyọ́ ni ọ̀rọ̀ ìmọ̀ ìbá náà ni gbòdìbá náà lọ torí ti ẹ tó lẹ́gẹ́lẹ́gẹ́ yẹ lọ́wọ́ ọ̀dà kò ní lọ gẹ́gẹ́ pọ̀ kọ̀wọ́ òkè gẹ́gẹ́ ni tó kìí nínà ní ìsàkọ́ ti múlé lé oníbọ̀ǹdẹ̀ rí wọn ní ìbọ̀ǹdẹ̀ rí yìí mo ní ẹjọ́ orí nìyẹn ọjọ́ ọ̀gá ọ̀gá bẹ̀yẹ ẹ̀jẹ̀ ń tiẹ́ tiẹ́ ní ti alábàríkà tiẹ́ nìyẹn. bí ọkùnrin náà náà ni ìtọ́lá ń pe fọ́nyà lówó náà tiẹ́ alábàríkà nìyẹn. nígbà máa wù ọ̀dọ́ máa ti ṣe jọba jọ́ lójú. máa fara bí tẹ̀sí jàre máa fara bí tẹ̀. ọba tó dáa lẹ́nu ìjábá wọn ta àfúyàwó tẹ náà nígbà tí nínú ọba ta kó. ìyá máa sọ fẹ́lẹ́ àfi wá wá. rúta yìí lọ́dún ẹ̀kú télọ̀ ibi olè máa júwe ilé máa jọ pé ẹran ọ̀fẹ́ lókè ọ̀fẹ́ ní dálẹ̀ ilé máa sọ yẹn wọ́n ó lè yọ mo fẹ́ kọ́ máa wọ̀ ọ́ ẹ̀rọ kọ́nà tó bá jáde síta tó bá wọ́n olómi àtẹ́bí ìyọ́ padà sílé wa bá ti ó tiẹ̀ náà tẹ̀sí kankan múra ẹ̀ nìyẹn orí ẹ̀kọ́ lọ́ba tiẹ̀ náà àdàmọ́ nìyẹn dàmísà ni ọlọ́pọ̀ tó wà ní àdàmọ́ kí ẹni rẹ̀ ó di ẹni tó ti máa yín mú tó máa fi tọ́ síta bẹ̀rẹ̀ yànjẹ́ yín ẹ̀wá ẹ̀wá àwọn alábàáyíkà ìjàbẹ̀ ẹ̀dẹ́ àti olùjàbẹ̀ ìdáyìdá ìrìnwá ọdún òkúrò gbogbo ẹni tí bí òwà rẹ̀ ti fi síta wọ́n á ní ìkẹ́ ìmọ̀láyé wọ́n dẹ̀ sẹ́ máa tutọ́ sí látẹ́yìn tẹ́gbẹ́ wọ́n nígbà tọ́kọ́ tọ́kọ́ bọ́ọ̀ lọ́gbẹ́jú yọ́ọ́ ìdíwẹ̀ pẹ̀lú gbogbo ẹgbẹ́ tó ti orí ẹjọ́ ọ̀tá ìdí máa ń dáadáa ọ̀dọ́ kan máa dé ní bẹ́ẹ̀ tí wọ́n máa gbé yàn ọlọ́wọ́ máa máa gbúrẹ́ wà wọn dẹ́ gbogbo ẹni bá mi ò ibi dayé náà òun ọ̀jẹ̀ ń bẹ̀ wọ́n jẹ́ ń bẹ̀ wọ́n wọ́n bà wọ́n jẹ́ ojú àwọn èèyàn náà tó jẹ́ òní bẹ̀ ká tó òní bẹ̀ ká tó bẹ̀ má. wàlí ìkìsà wàlí ìkìsà obìnrin wọ́tọ̀ ìdílé pẹ̀lú ìkìsà ọgbọ̀tọ̀ pé ah, ẹni tó wọ́tọ̀ yìí ó ní fi àdíìs kéyàn ní ti dùn bí ọ̀rọ̀ kí ọ̀rọ̀ tó fi máa ń bọ́ pẹ̀lú ọkùnrin sọ̀rọ̀ kọ́ máa rege ń dé apá obìnrin kí bí ẹ̀ma bí ọ̀dọ̀ pèsè wọ́n pẹ̀lú ọkùnrin náà yóò ti lé létí rẹ̀ pé ọkùnrin ah, ọkùnrin náà ọ̀dà fi ń dára obìnrin kí bí ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ wà ní bá ẹwọ́ sọ̀ọ̀tì ju ẹ̀sọ̀ ọ̀tì ju ẹwọ́ sọ̀ọ̀tì ju ẹ̀ Ebo rẹ̀ ti dẹ́rẹ́ à mọ́jà bàmá wọ̀lẹ̀ ni. Wọ̀lẹ̀ Ahmad àfisẹ́ àfisẹ́ ìjọba abẹ́rẹ́ àwọn àwọn ṣe ẹ̀mọ́ àtẹ́kẹ́ àyẹ̀lẹ́ ahụ bá ń tẹ́ yìí. Tó yá ní tó yá ìjà àmù náà kò sí mẹ̀yẹ. Ẹ̀yẹ́ fi ìtorí ọlọ́run ti sẹ́ àbàríkà ìyẹn bẹ̀rù ọlọ́run pé a ah, kábẹ́ẹ̀kì bá ti gbọ́ ọlọ́run èmi àti tẹ́lú fẹ́ ìbọn mo bẹ̀rù ọlọ́run tèmi ọ̀páyà ọlọ́run ọwà wà á dà nídìí ẹ̀ hàn náà tọ́padà ọ̀ dà fọ́ àmọ́ òbẹ̀gbẹ̀gbà ọlọ́ fẹ́ tí àwọn ajáde ń sáábú àwọn ajáde wọ́n ń sáábú àwọn nígbò orí egun tí ó wí egun ẹgbẹ́ rí kìí ìgbọ́ta pọ̀bí ni kí ọmọ rẹ̀ ọgá lèyẹ tí jẹ̀yà ní kẹ́yìn gbogbo ẹni tí ọmọ rẹ̀ ọba ga ọ́tẹ́wọ́ gbà lámàdí èèyàn ìyà ni máa ń parí ẹni bẹ́ẹ̀ yẹn nú ayé because àǹdẹ́gbà sí ni náà mo lè gbókí mo lè rọ́jí ó tí mo gbàtọ́ máa kódà fún olówó ṣe jẹ́ aráyò nígbè fún ẹ má kù sí aráwọ̀ bàbá yìí o lè gun lé mọ́. ẹni wá pẹ̀pẹ̀ gbọ́n. bóyá ìgbésẹ̀ ẹgbẹ́ náà náà ní iṣẹ́ ìjókòó wọn ní kò lè mọ dáa mọ́. ẹ kò sí àpẹẹrẹ ìjọ òde ráwọn yẹn lè wọ́n máa fi ìfẹ́ta yọnú ọ̀rọ̀ wọn ọmọ bí a ṣe gbé ọ̀rọ̀ bẹ́ẹ̀ kalẹ̀ àdúrà láti gbé kalẹ̀ ní àyè máa fi ìfẹ́ sáyẹ̀wé pọ́sẹ̀ wà ní orí tí ọmọdé kan aráyé òun ìyà ní àti ọpa òòjì ọ̀rọ̀ kí láti mọ́ sí ìmọ̀ náà ọ̀rọ̀ bá yọ ọ̀nà wọ́n bẹ́ẹ̀ lè bọ́ ní oṣù bímọ náà àwọn nídìí ẹ̀ ń tiwọn náà àti ní márùn-ún tí ọ̀rọ̀ ní ọ̀jẹ̀ wọn máa ń náà Èmi ọjọ́ ọmọ àtẹ́rẹ́ tó jẹ ọmọ àmì o. Àgbàrá máa fi pé ń tẹ̀lé pé ọlọ́ gbogbo ọjọ́ máa mú wájẹ́ máa bá rọ̀ rí. Mọ́jẹ máa wojú ọmọ fífẹ́ láyé ìyẹn ìjọba yẹn àgbẹ̀yàn ní jẹ́ wọ́n máa ìpèrò pé ẹgbẹ́ yẹn ọmọ ẹ tó pé ẹ ọgọ́mọ̀kọ́mọ̀ sàtọ̀ sí wo rárá ọmọ ẹlẹ́kọ̀ọ́ ni ọgọ́mọ̀ ẹlẹ́kọ̀ọ́ ni yóò bá tí òkè owó ní bọ́kìdé bá dàgbà ọmọ ẹ̀ ní máa mọ́ inú ayé gan onígbàtí nǹkan bí ìsì èèyàn máa ṣe é dàbùkù ìjọbìnrin bí ìdíkà pé ọmọ ló ṣe bàbá bàbá sẹ́fúntì lọ́rọ̀ ya bàbá ayé kò ní ìmọ̀ àwọn yàrá ló bàbá ẹ̀ rí yàrá ẹni àwọn ọmọ ẹran yóò gbé ìdúdú ẹ̀ rí yàrá ẹni ẹran yóò gbé ìdúdú ẹjẹ́ kẹ́kẹ́ tó mọ́ ọmọ ayé rà á bẹ́ẹ̀ gbàgbà ló sì ní ìdẹ́ pé bọ́bá rẹ̀ rí ásá ó ti bàyà mọ́tò níbi tó ní ìdè gbà náà mọ̀ tó dàsìkò ká ìtòkù ni pé àwọn ọmọ ẹ̀ àwọn ẹbí ìgbé à wọ́n ti láyọ́ ọlọ́pàá ti sọ́dí láyọ́ ọlọ́pàá ti gíníga ọ wọ́n ti wọ́n ti dè nílé yàkọ̀ọ́lá àkọ́kọ̀ tó lá gbàkẹ́rẹ́dé à adùn adùn adùn ọdún nìyẹn láàbí máa láàbí máa ń wá ìlọ́lọ́ ọlọ́run lára òbí ẹni bó bá tilẹ̀ kó o tó lọ́dún bàbá rẹ̀ nínú ọdún léyà lọ́dún náà lọ́dún náà wọ́n bó ti kàǹkà ìwọ́n àdọ́dún náà lọ bá pé bàbá bá rẹ̀ pé àwọn àbáyé ìtọ́dún mi bó bá ti pọ̀ débi pé òun ní bá tọdún máa ń jọ ọdún léyà yọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbà yọ̀ọ̀dá ni o pé bàbá ẹ dákun ẹ̀yìn ọ̀yìn ilé ti kóhùn ṣùgbọ́n ní ọdún kọ̀ọ̀dà ní sàlá ayé mi ní àbújọ kejì ọdún tó gbéra lọ tó lọ bá bàbá rẹ lọ fún ọdún bọ̀. inú wọn máa dùn bí ah, òtún wọn kì ọ wọn ó ṣe dáadáa ó dàbí kí ní ẹran tí a bá tẹ̀lé bàbá rẹ bí bàbá rẹ wọn bí wọn bọ ọtọ ń bẹ. bàbá wọn lè fi ní ilé tiẹ̀ bàbá wọn lè fi ọbẹ̀ tí Bàbá tí gbé ìtọ́ ọbẹ̀ dàgbà náà nù. Ẹ̀rọ gbé ẹ̀tọ́ wá màmá yóò máa yọ yóò jẹlá. ọba jẹ ọba sọ̀rọ̀ ọba sọ̀rọ̀ ọba sọ̀rọ̀ wọn àyà ẹlòpọ Ọlọ́run ọ̀fẹ́ ní. nínú abọ́. òun òun àbọ̀ àṣọ ní ìwé níta oṣù oṣù wọn náà yẹn a kì í ga fayé òbí ẹni ọmọ mi ń bí òjò ń bí òjò tó kò sí ìdòtò òbí yẹn lójú sí wọn àwọn náà olóhùn ní bá bàbá ní bàbá yìí máa dọ́dọ́ máa dọ́dọ́ máa dọ́dọ́ bàbá rẹ̀ ìwọ kó ìdùnnà bàbá rẹ̀ tó o dé à àwọn oníyà ń bọ̀ yìí àwọn àgbàlagbà ń bọ̀ yìí à ah, alájì ní bọ̀ yìí à ah, ọ̀dọ́ tó bò ní bọ̀ yìí bàbá bàbá àwọn iṣẹ́ tí ọba jẹ́ sí alápàdé tí ọba wò lẹ wà mú ìní ẹ lé kí àwọn ọmọ lè tẹ́wọ́ gba orí fún yín kó ní pé àwọn ẹ̀yọ́ mọ̀ wá sí nǹkan dáńdáńdáńdá fún yín. wọ́n ní obìnrin náà ní ipa tó lè kó láti ṣe ìjìra bíi asimaru táǹpẹ̀ ní záàtù náà tàkọ́ ẹ̀ lè tọ́ fẹ́ lè tọ́ fẹ́ lè tọ́ fẹ́ bílà bákìrì nígbà tí bá bákìrì àti olùsí ń gbé ẹlòmí ń bẹ pẹ̀lú ànábì ẹgbẹ́ wa kọ́kọ́ lọ́kàn ìjọ tí bí ìjọ tí àtìmáwù tó mú ìbò mi rẹ̀ tó yá síbẹ̀sì tó fi gan di oúnjẹ tó fi gan bo orí rẹ̀ tí lọ rèé pé fún bàbá rẹ̀ àbájáde àti àtẹ́bì náà ó lọ́nà ọ̀nà se pẹ̀lẹ́sìlọ́nà ṣe pẹ̀lẹ́sìlọ́nà náà ó ti yíwọ́ wọ́n àwọn obìnrin náà ní gbajá ń pẹ́ lójú ogun àwọn ogun wọ́n ti bá wọn àwọn obìnrin ní máa fún àwọn ọkùnrin lóbìnrin mú tí wọ́n ti lọ àwọn obìnrin ní òdò omi tí omi wà wọ́n máa fòmí fún ah, àmà ọ̀tọ̀ àwọn tàbí àwọn ah, ti tọ́kọ̀ fún wa o lórí ọ̀gá ọ̀gá ni ó àwọn obìnrin mọ̀ fún mi bá ọkùnrin. bákan náà àwọn àwọn obìnrin ní ṣe jẹ fáwọn òbí ìjagun lójú ogun àwọn obìnrin ní ṣe jẹ fáwọn òbí ìjagun. wọ́n yọ àwọn obìnrin alẹ́lẹ́kítà. àwọn obìnrin ní ń sa àwọn èèyàn tí ń jagun ní wọ́n ń sa àwọn pé ah! ẹ ẹ bàrà ń sẹ́nu náà kí wọ́n bá jagun jagun jagun fún wọn fáyíwá ti dáfẹ́ wá mú ẹni dáfẹ́ wá a dáa pẹ̀lú gbọ́nà ẹ̀yẹ borí àgbúrò ẹ̀bọ̀lò ẹ̀bẹ̀gìrì ga olùdí yáwá àwọn obìnrin náà lẹ́tọ̀ọ́ ọ̀bẹ̀ táwọn mú lọ ọkùnrin yá bẹ́ẹ̀ náà ni àwọn obìnrin ìsìn náà lè máa yẹ kí orí ọkùnrin ọjà títí ọlọ́run yá ẹ̀dọ̀ ọdúnrọ̀ ìtọ́lọ́ àbá ẹ̀dọ̀ ọdúnrọ̀ ìtọ́lọ́ ìbí ìdúnbọ̀lẹ̀ ẹ̀dọ̀ ọlọ́run bí ẹgbàá rẹ̀ o ẹ̀dọ̀ tó yí o yóò sì mẹ́rù yàtọ̀ fún mi ní pé èwo ni ìjẹ ìgbà tí lọ sí ọ̀nà ìjàgbà ìlú rẹ̀ ìrẹ́lẹ̀ ọ̀pọ̀ májàwó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ alátẹ̀wọ̀ ni ọba ọ̀rọ̀ alátẹ̀wọ̀ ni ọ̀rọ̀ máa já orí ọmọ rẹ̀ ní ẹ̀lọ́rẹ̀ sí látàbí ọjọ́ kẹ́kẹ́ gbọ́ obìnrin ní sọ pé ní pé bàbá bàbá lórí ìlú ìjì ọlọ́run láti di àyàwó bì ń já wà láì ó lẹ́yàwó bì ń já kọ́ lọ́mọ àti àjẹmọ̀ láti kí o ṣé wọ́n yẹ pé ìdàbí mi ń sọ ṣé bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ti gbọ́dá nìyẹn. wọ́n yẹ ìdúdí na mìíràn áńtì máa mìíràn rí jáàrì. kódà àwọn obìnrin kópa gbogbo àwọn tí ọwọ́ pa lójú ogun tí a bẹ́ àwọn fófó àwọn obìnrin pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ ẹ́bà ìdí ẹnu ọ̀yẹ́ padà wọ́n tó ju ibi tí a ṣe ń gbé ní ìmọ̀ ọ̀hún ìjọba ẹ̀ ẹwà mú ara mú àwọn olóṣèlú ọmọdà ojú ọ lọ́nà àwọn tí a ń dé bọ̀ àwọn obìnrin láyà débẹ̀ yẹ àwọn obìnrin dàda ẹ̀yìn obìnrin tòní náà ọlọ́mọ àgbà náà ní ọ̀rọ̀ ẹ̀wà sí nàìjíríà gbogbo ọdẹ bá ti ní ẹjẹ́ bá ní bí ó yọjú ogun àwọn obìnrin ní ràn lọ́wọ́ àwọn obìnrin dàda lọ́dọ̀ bí ìyàwó tí àwa náà nínú jẹmọ́ àtúwá bí náà jẹ́ ń ṣe wẹ́yà abẹ́ ìfọwà látòrí àmì rọ kẹ́kọ̀ọ́ àwọn jágbó àdọ́lọ́run tó tẹ̀sí ọ̀rọ̀ àti ìfẹ́ fún wa. jọ̀wọ́dúnmọ́ ọ̀rọ̀ àbíyẹ. ilé tí wọ́n gbé dínà bí apẹ́tẹ́ bílíọ̀nù ayélujára sókà pé kí ètò lè máa lọ wọn ò ní ilé wọn nígbò tí wọn wá wọn ti wọlé pẹ̀lú ọ̀rọ̀ wọlé àná ọlọ́run kó àwọn náà máa lè jó wọn kó àwọn náà máa lè jó wọn wọlé àná ọlọ́run náà wọn ní àtúnwá kan mọ́júmọ́ yìí.